Okay, ṣé mi lè play lè play music? mm This one say you have to hit it. Hit it like that? Yeah, from this one. It's Okay. Ah, then the hammer right. Yeah, but I'm pretty sure it's a different way to, to hit it to do it. Okay. Oh, what you are lórí like? Over, over. Keep fẹ́ kí n fún ẹ Yeah, don't worry. jẹ́ ti gbàgbé jẹ́ sáré pé lọ́ọ̀yà Fálànà. ṣé ní kí wọ́n mọ̀ orúkọ wá fún mm. Heavenly Father, eternal rock of ages, we worship you, we thank you because we're God, nobody like you. From you, see, we're not to without that we there's not every glorified forever in Jesus' name. We thank you for this afternoon in Canada. Thank you, Daddy. Thank you for this minute. Thank you for this hour. Thank you for what you have done today. Thank you for what you are going to do again. Thank you, Lord, for everybody around us. Thank you, Lord, for the good ones. Thank you for my children. Thank you for my well-wisher all over the world. Thank you, Lord, for the plan you have concerning our life. Thank you for where you're taking us, where we find ourselves today and where we are going tomorrow. Thank you, Father, because the tomorrow is in your hand. Daddy, we appreciate you. We give you praise and adoration. Be thou exalted, be glorified forever in Jesus' name. I cover myself right now, blood of Jesus, my people, blood of Jesus Christ, my children, blood of Jesus, call my well all over the world. I wish myself good and all of them good as well in the mighty name of Jesus Christ. We have a good desire. Father, the good desire shall be granted in the mighty name of Jesus Christ. Oh Lord, honor my tongue tonight, this evening, This afternoon, in the mighty name of Jesus, go anoint my tongue. Take total control. Holy Spirit, come and take total control of this platform, of this show now, in the name of Jesus Christ. I will speak with authority. I will speak with your power. I will speak with your presence. Your presence shall direct, or your joy shall be our portion today in Jesus' name. And whatever we bound, we shall be bound. Whatever we lose shall be loose. In the mighty name of Jesus Christ, I pray, Lord, that you anoint our head. Every guardian of the enemy against our life, Father, destroy it. Those who are causing us, who waging war against our life secretly, Father, send confusion to their midst Let them fight themselves in the name of Jesus Christ. Slay the wicked. Slay the wicked people in the name of Jesus Christ. Commit that little baby, the arm to your care. Those who are causing that boy, I pray, Lord, for now àwọn tó ń gègùn fọmọ náà ọrùn gègùn fún wọn lórúkọ jésù ọlọ́jọ́ ń tẹ́kọ́ tí ò bàbá mo gbàdúrà ní ọmọ tèmi wọn ò ní tẹ̀wọ̀n ní tí èmi náà ò ní kú lọ́mọdé lórúkọ jésù àwọn kan wà tí mo ti gbàdúrà fún lórí social media yìí mo gbàdúrà they will not do against me they will not wage war against me because anybody that I pray for and come back to wage war against me the prayer shall turn to curse upon their life but those who have been praying for me as well are promise and I pray, Lord, don't let me do against them in the mighty name of Jesus Christ. But the enemy that are looking for my downfall, I pray for you. You will fall by God's grace in the mighty name of Jesus Christ. Down, down, down, down, that's Satan in the mighty name of Jesus. But we are going higher. We shall be the end of the day in the mighty name of Jesus Christ. The Lord shall raise our head like the one of the unicorn in the mighty name of Jesus. For those of you under my platform that you are Dankers, the Lord will We gladden your heart again. Revival will happen in the name of Jesus. The Lord will remember me and you in the mighty name of Jesus for good in the name of Jesus Christ. Thank you, Father, because you answer prayer. Ètò afẹ́ wí lónìí ó di èdìdì ó di agbára. Ọlọ́run gbàkóso olúwa fi ara wọn. Ẹni máa fi wárí olúwa fi wọ́n rí ní gbogbo àgọ́ àwọn ọ̀tá wa. Bẹ́ẹ̀ ni kò máa tẹ́ kọ́ máa tí bẹ́ẹ̀ ló máa rí kò máa ní yípadà. Thank you, dádì mi. Ọlọ́run mi ẹ ṣé olówó orí mi ẹ ṣé. Mo gbàdúrà fún orílẹ̀-èdè wa àwọn ìka abẹ ní kẹ́ expose. Àwọn èèyàn rere Ọlọ́run bá wa dáàbò bò wọ́n. Lórúkọ Jésù Ọlọ́run jọ̀ọ́ má kà mí Revival the power of Pentecost olúwàjú máa ṣẹlẹ̀ nínú ilé tèmi nínú iṣẹ́ mi nínú ètò ìnáwó mi alágbára nìyẹn ó la gbé ògo mi dìde ní orúkọ jésù mi bọ́lá fọláṣadé mo dìde mo sì ń tẹ̀síwájú ìtẹ̀síwájú ní ọ̀pá ìṣẹ́gun mi àtọmọ àtàwọn olólùfẹ́ mi nìmọ̀ ni o a máa jẹ orí bẹ́ẹ̀ ni kò sì ní jẹ́rù bẹ́ẹ̀ ló máa jẹ́ kò ní rí padà a ti di àwọn nǹkan kan ní májẹ̀mú rere lórúkọ jésù kò ní tú dànù gbogbo àwọn ọ̀tá wa gbogbo tẹ́ bá dì mọ́ yín lórúkọ jésù ó lè jáde sí wa ní ọ̀nà kan yóò ṣubú ní ọ̀nà méje gbogbo ìmọ̀kímọ̀ tẹ́ bá ti dìjọ́ lórúkọ jésù kìsìnà sáré kò máa túká agbára tí a fi dá yé lé ayé rú bẹ́ẹ̀ ni tí èdè tí a fi dà mi tó ń gbé kọ́lé bábélì tí èdè ayé ò jẹ́ ìkan náà mọ́ títí di òní mo lo agbára náà lónìí mo fi sọ tẹ́lẹ̀ sí gbogbo ayé ẹ̀yin ọ̀tá lórúkọ jésù èdè yín ní jẹ́ ìkan náà gbogbo tí ẹ dì ní ìmọ̀ búburú yóò máa parẹ́ ni bẹ́ẹ̀ ló má rí kò náà yípadà ọlọ́run gbàkóso bẹ́ẹ̀ ni o ọlọ́run tàn mọ́lẹ̀ gbogbo àwọn thank you daddy because always answer prayer in jesus wonderful name we pray amen you welcome to this platform. Oh, tolúwa lọ́mọ mi má jẹ́ kí lèyẹ̀ ṣe é léṣe o you can come back to this side and come and help me with the longer charger yeah I would love to see that major. ó dẹ̀ kí n lọ sórí YouTube ṣebí let me go to YouTube. Good afternoon, everybody. Please share this. Excuse me. <clears throat> àbọ̀ ó dúró jẹ́ kọ́kọ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe náà. ń bọ̀. I want to call. Ah, kí ló ṣe fóònù? Ó tẹ̀sẹ̀ gbẹ òtólú. Ok, ó ti bọ́ sí gbangba. I don't know. Wájú dà ẹ̀yẹ dà. This phone. Ẹ jẹ́ bá wa ṣí ẹ̀ ká tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ pè náà. ẹjọ́ ẹ̀ọ́dọ̀ ẹ máa bá mi ṣe ẹjọ́. Thank you. I'm calling. Hold on. Ó ti ń ring. ẹ jẹ́ bá wa pe àwọn people yẹn for tábà ti ṣe lè i have a lot of things to do i don't have time like that like that. Hello? Ok. Ẹ jọ ṣe chamber lọ́yà Fálànà nìyẹn. Ok. Ẹ jọ mo fẹ́ kẹ́ bá mi ṣiṣẹ́ kan ni mo ní àwọn iṣẹ́ tí mo fẹ́ fún yín ni sáà mo fẹ́ mo fẹ́ sùn àwọn tí ó kọ̀ sí covid ńgbà yẹn toró affect mi ìlú tí covid ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tó wá spread káàkiri ó affect mi mo fẹ́ sùn wọn ni sà ṣe lè bá mi sùn wọn mi ìmọ̀ ìlú tó ti bẹ̀rẹ̀ náà but ó dà pé ara ẹ ó dà pé ẹ máa mọ̀ according to àwọn méjì ni mo fẹ́ sùn ẹ eh. okay sir mo fẹ́ ẹ eh, mo fẹ́ sùn ẹnì kejì facebook ni mo fẹ́ sùn mark facebook wọ́n gbọ́ wọlé platform mi ṣe lè ṣe àbí kí n pe lọ́ọ̀yà àwọn united nations. ẹ̀ẹ́. Eh ẹjọ́ àwọn méjèèjì yẹn ni sà wọ́n ipò tí mo fẹ́ sùn bọ́tì ẹ mọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ láti bí ńlá tẹ bá dẹ̀ tún mẹ́ni tí wọ́n wípa àwọn yẹn mo rò pé tí bá sùn wọn mo lè rówó bẹ́ẹ̀ ni ìgbà yẹn mo ní covid many times in fact èmi àtọmọ mi ó ní time kan báyìí ta ní covid ọlọ́run ló yọ wá o bẹ́ẹ̀ ni mo dẹ̀ gbọ́ information sí pé gbogbo àwọn tó jẹ wọ́n lówó ni wọ́n fẹ́ gbà káàkiri àwọn tí ibi covid ti wá wọ́n ní gbogbo ibi tí wọ́n ti jẹ wọ́n lówó làwọn fẹ́ máa gbà wọ́n fẹ́ máa gba owó by fire ó dẹ̀ àwọn náà dẹ̀ cause problem èmi dẹ̀ mo sick many times covid mo test mo ní result gan lọ́wọ́ nígbà yẹn àwọn méjèèjì yẹn ni o. mo dẹ̀ rí pé injustice ni bẹ́ẹ̀ ni sà so ẹ lè ṣe ẹ lè ṣe international school ṣe máa lọ sílùú wọn ni àbẹ máa send letter àbẹ ní àwọn advocate lọ́hùn ẹ ní branch níbẹ̀ ẹ báwo lè ṣe máa ṣe ok iṣẹ́ yín nìyẹn ok all right sir mi ì ní sanwó gbàtà bá ti rówó gbà lámà ni máa sanwó o. mi ìlú kọ̀ọ̀kan tó ní púpọ̀ ẹ aláàánú ẹ máa ń ṣàánú gan mo ti sọ pé Fálànà gbọ́ tiẹ̀ níjọ́sí bọ̀ tí ń sin mo níta rẹ̀ ni là ń gbọ́ ṣùgbọ́n sì ẹ̀jẹ̀ bá ń gbọ́ ti eléyìí tí mo gbé wá yìí ẹjọ́ ẹ ṣe sà mo tiẹ̀ fẹ́ lọ sórí láì sìn màá pè yín padà lára àwọn nǹkan tí mo ní mo fẹ́ mo tiẹ̀ ti wà lórí láì nǹkan tí mo fi ń pè yín báyìí sìn ọ̀ mo lè dìlítì yín gbà tí mo tún ti get through mo ti ń try yín tẹ́lẹ̀ tí mi ò get through mi ì lè sọ bóyá mo máa dá sí ọ̀rọ̀ tí ó yìí ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ tí wọ́n tọ́nà lọ pé lọ́ọ̀yà kan lẹ́kọ̀ọ́ mi mórúkọ ẹ̀ ṣé ó ti yé yín sà ok sà ẹ ṣe báyìí sà ẹ sà. Good afternoon. <laughs> mi ì parọ́ àwọn yóò lè rẹ ẹgbà mi. people sabi nǹkan tó máa ń dùn yàn ní tí mò ń rò látàárọ̀ tí mi bọ́ta ẹ̀rín mi gbogbo àwọn tó ń blame mo náà. Oh God. ẹ mọ bó ṣe ń dùn mí tó ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn lò máa pè wọ́n mí ní pẹ́ lórí ṣáàtì mo fẹ́ torí wọ́n ní kí n pè wọ́n wọ́n máa pè mí padà torí àìpé wọ́n ní wọ́n ti close pé wọ́n drive lọlé so ayé sọ púpọ̀ àìmọ̀ sọ̀rọ̀ dáadáa mama yìí tì yín bó bá ṣe ń lọ táwọn oníkanu anyway let's go there ìyá Mohbad jẹ́ nǹkan rírí tí mo rí sí ẹjẹ́ tètè wàhálà yìí. okay ẹ káàbọ̀ sí bí ẹjẹ́ bá mi ṣe ẹjọ́ ẹjọ́ lọ́wọ́ ẹ̀fẹ́ mi náà ń star <laughs> justice for Auto Bola mo fẹ́ sùn àwọn àwọn tó kọ́ sí <laughs> àtàwọn tó bá kọ́ ní platform everybody na su <laughs> anybody try nonsense with me na su bẹ́ẹ̀ ni mo sọ àtàwọn tó ti try ìtẹ́lẹ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ níbi ńlá. <laughs> ẹ̀yin tẹ́ rò pé ti escape nínú system ẹ ti lọ naija <laughs> expect <laughs> you don't know anything ó yá ìyá Mohbad ẹ bá mi ṣe ẹ jẹ́ mi ẹ bá mi ṣe ẹ jẹ́ kí ìyá Mohbad kábẹ̀ látọ̀dọ̀ ẹ̀ èmi o ìgbà eré yàtọ̀ ìgbà eré fún eré ṣó ti eyín àná ọlọ́run ò dẹ̀ mẹ̀fẹ̀ this bible in my house i have a Quran that's only The Christian and Muslim, they are the same father, but different mother. Okay? That's what I know. Let me show you, for you to know. Oh, what I pay. hold on. ṣé to ti Sherry, yọ Can alikran kẹ́ mọ̀ pé ọwọ́ dídùn ọwọ́ kíkà ò kan alikran Yes, ṣe ti this is Bible, this is Al-Quran. The two of them are born of the same who wrote and tí wọ́n dey represent our àti Ọlọ́run tí wọ́n tí wọ́n tí wọ́n they both born of the same father okay but we are not preaching that today um, but before they know, and I have a message for Iya so call lè mọ̀ pé confam la gbé àwọn oníṣẹ́ wòlíì èké o ó ti ìgbàgbọ́ láìsí ṣòkú dẹ̀ nínú ara we believe in God Jesus my our darling Jesus and God Almighty for long and kò dẹ̀ ní kọ̀ wá sílẹ̀ okay we thank God we boasting of God not boasting of àwọn nǹkan you know a lè ṣe báyìí a lè ṣe léyìí you know. Mm. Be ye therefore, that is Ephesians chapter five verse one. Ephesians chapter 5, verse 1. Be ye therefore follower of God as their as their children. Their children. Okay, follower of God. Don't be a follower of demonic people all over the world. A follower of God. Okay? Tún ṣe yà, Ọlọ́run nìkan ni kí a tẹríba fún, ní ká sì tẹ̀lé, ní ká sì join group ẹ̀. Ṣé Any other group, if you join your country group, ìdọ́gba kọ́ọ̀sì fún ẹ na you sabi o okay so mo fẹ́ fún ìyá Mohbad ní message torí ẹ̀ mo ṣe gbé bible ohun tí mo believe so tábà àwọn ò ní láti gómìn fún yàn torí àwọn òkè jòbì làbáwọn jòbì lọ́jọ́ èdè ṣòdìyẹ but we want to tell you we are telling you nothing but the truth okay nítòótọ́ to sọ pé ká dárí ẹ̀ṣẹ̀ jẹ́ àwọn tó bá ṣẹ̀ wá ó ti yé. And it's, it's the same time, two cannot work together except they are in agreements. Okay? So if you want to work with people, you should know the kind of people you're going to work with. Forgive people, love people like yourself, but don't love anybody more than yourself. Don't lose your brain and don't lose yourself and lose your heart by loving people, okay? Mo rí pé wọ́n gbé ẹran lọ fún obìnrin ẹran ìyẹn mi pé gift oúnjẹ ni the gift you are being to ń receive yẹn ìyẹn mi pé kò lè ra mọ́tò jẹ́ ẹ̀rín rí bó ṣe rí rèé wọ́n gbé ẹran wọ́n gbé sáwo ó kún ó fresh wọ́n ṣẹ̀ṣẹ̀ gé wọ́n fi wé ògúfe wọ́n fi wé ẹran wọ́n fi wé ògúfe bọ́ bọ́n ṣe ń gbé bọ̀ ọ̀bẹ tí wọ́n fi gé wọ́n gbé ọ̀bẹ sí wọ́n ti slice ẹ̀ o slices ni in fact ó sọ pé bóyá ó máa gba ẹ̀bùn yẹn àwọn bíi mélòó kan náà máa parapọ̀ ni wọ́n máa kó ẹ̀bùn yẹn sí àwò ṣùgbọ́n they are coming with sword òun gbà bò dáhùn no kò ṣe pé they are coming with sword they give it to you with the sword ọ̀bẹ ọ̀bẹ sword eléyìí kẹdẹrẹ má kẹjẹ tún lélẹyìí eléyìí tó bá pin ẹ̀jẹ̀ ṣe mọ̀ pé má kẹjẹ kan according to tán bá fi gúnyàn ẹ̀jẹ̀ nìyẹn lè gbẹ àbí kó máa kó dọ̀tí kó dẹ̀ máa jáde bọ́tẹ́ a máa tú jáde ṣúrú a tún máa ṣe kí ni a tún máa a tún ti virus a ti wà ń bẹ̀ so mákèjẹ the plate it was being presented to you in a plate and wọ́n dẹ̀ ti gbé ọ̀bẹ sórí ẹ̀ ọ̀bẹ kì í ṣe pé láti gé o because wọ́n ti gé it came with ọ̀bẹ tó mákèjẹ wọn ò fi sórí sword yẹn wọn ò ṣe àmì pé tí wọ́n bá ti yọ ọ̀bẹ àpò àmì ló máa yọ ìdá yẹn bí ìdà yẹn ló ṣe rí tí wọ́n bá ṣe yọ ìdà yẹn nínú àpò ṣò mọ̀ pé ìdà máa tún wá wà nínú àpò sódà kò ní géèyàn wọn fi sínú àpò so ọmọdé dẹ̀ ni wọ́n fi rán bẹ́ẹ̀ ni ọmọdé ni wọ́n fi rán ó ti yé bẹ́ẹ̀ yẹn so be careful yourself and again let me now tell you mo kàn fẹ́ bẹ́ẹ̀ kí n tó wá máa lọ sínú nǹkan tí mo fẹ́ ṣe ṣò mọ̀ pé up to date the system and everybody wọ́n delay àwọn kankan to yẹ kí wọ́n ṣe because wọ́n fẹ́ kí everybody show color. ẹ̀ wọ́n fẹ́ kí everybody show power àwọn kó show muscle kó show everything kí gbogbo yín kẹ́ show gbogbo kẹ́ show gbogbo gbogbo ìwà yín pátápátá ṣó ti yé they want you to show your your color, not you alone a lot of things bí wọ́n ti mú o tún ṣe wọ́n fẹ́ kẹ́ show gbogbo nǹkan yín tẹ́ show kọ́lọ̀ yín dáadáa tẹ́ bá ti wá show kọ́lọ̀ yín by the time gbogbo tẹ́ bá béèrè tán bá lọ ṣe test yẹn tí Liam jẹ́ ọmọ Mohbad gbogbo ogun Mohbad Liam ni wọ́n máa kó fún àti Wùmí ṣe gbọ́ mi àbẹ́ ìdáhùn nígbà yẹn ẹ ti ṣu sílẹ̀ ẹ ti ṣu sóhun kò dẹ̀ ìwọ̀n tẹ́ fẹ́ ṣe torí òfin ló sọ òun àti ìyàwó ẹ̀ náà máa kó fún ẹ bá ló to hell with you mo kàn fẹ́ sọ fún yín ni o tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ ń sìn so that ẹ ní ẹ ní ẹ ní ẹ ní pòfo torí ẹ ti léku méjì ẹ dẹ̀ máa ẹ ti yóò dà pé ẹ ti ń pòfo gan ṣó ti yé wọ́n play game up to date wọ́n ń play game pẹ̀lú yín àwọn games wọ́n ń play <laughs> monopoly game of life <laughs> ẹ ti ń lose ṣé ń gbọ́ wọ́n ti ẹ ti ń lose are you getting me by the time tí wọ́n bá máa ṣe tán tó ní kálukú ó dàbí àwọn ex mi ni the father of my baby is my ex before he passed away so he's my ex no no longer my you know but he's the father of my baby and that is why me i cannot àlẹ àlẹ forget wọn láéláé ṣó ti yé ẹ mọ̀ kan they allow everybody in my family everybody around me to mess up everybody mess up in fact tí n bá ní owó lónìí tí n bá they irritate me to give money anybody you understand me bọ́rọ̀ yín ṣe máa jẹ́ tó bá yá nìyẹn ó ti yé yín ti wá rí tòótọ́ ṣe bọ́tẹ́ ti parapọ̀ already lati ṣe nǹkan tó bad tó bá ti wá rí títò tó bá ti wá jáde finally ṣẹpẹpẹ ti jẹ̀bi so ọmọ ìyá wa dá fi ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ àti Liam ṣẹmọ pé lẹ́ni mo sọ ní àná kí ọmọ eléyìí ṣàgánná òṣìṣẹ́ àwọn terrorist tó wà lórí social media mo sọ fún pé Bukky mi ò mi ò fẹ́ mi ẹ̀yìn jẹ̀sìn má jẹ́ ń pè ní ẹ̀yìn má jẹ́ má dárúkọ ẹ̀ mo ní kó má ṣépè fún ọmọ yẹn ó dẹ̀ ṣépè fún ọmọ náà lónìí torí bẹ́ẹ̀ mo sọ bí ikọ̀ àti ìríjú Elédùmarè gbogbo èpè tí eyín jèsè tó ṣẹ́ tó lòun ṣẹ́ fún Liam lónìí ọmọ ẹ̀ yẹn ṣoṣo tó bí òun ló máa forí gbé mo wá challenge ẹ Wumi o ó mọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ bá mi dírẹ́sì fún Liam ọmọ yẹn dáadáa Liam bá mi dírẹ́sì fún dáadáa kó bá mi take picture ẹ kẹjọ máa take picture mo fẹ́ rí picture ìwọ àti ẹ tó fine gan take picture yẹn tó fine ṣó ti yé báyìí kó bá mi take ẹ̀ sórí social media mo ti sọ fún ẹ pé tó o bá ṣe ìjọba nàìjíríà ló ṣe kì í ṣe anybody anybody ó ti yé gbogbo ètò ń halẹ̀ yẹn wọ́n kàn halẹ̀ ni àti pé àwọn àwọn ọ̀tá liam pampẹ́ máa mú wọn bẹ́ẹ̀ ni kì í ṣe tayé nìkan torí tí tayé bá mú yàn ọlọ́run lè tú pampẹ́ ọlọ́run máa mú wọn tó bá dẹ̀ ti mú yàn kó ń tú o ó kọ́ ẹni tó máa gbà ẹ́ torí tọ́lọ́run do you understand lẹ́ni táwọn èèyàn bá sọ pé lẹ́ni mo lè jọ stingy person lójú èèyàn but ẹ lọ bèrè dáadáa mi ti rí yàrá ìyá giver tó wà lórí social media yìí to date tó nice tó mi tó dẹ̀ give tó mi láyé látọjọ́ tí mo ti bẹ̀ kì í ṣe àwọn tó kówó nàìjíríà sí lọ́wọ́ àbí tó jí owó nàìjíríà tó kàn fẹ́ máa ṣojú ayé tó fẹ́ máa ṣe competition competition is different from giving you know when people don't see you go and ask when people don't see you mo ti ta jewelries mo máa ń kó jewelries mi lọ sọ́jà tí màá lọ ta torí pé mo fẹ́ fáwọn èèyàn nídìí mo fẹ́ ṣe dáadáa fáwọn èèyàn but gone are the day nísìnyí gan wọn máa ń fẹ́ proof mélòó la fẹ́ kàlẹ́ yín adépèlè tá a bá náìsì gan àwọn tó jà mí lólè wọn ò lè jà mí lólè to that extent niceness ni tẹ́lẹ̀ bá gbà máa ní okay i just leave it let me wo màá gbà mí but tó bá jà èèyàn lólè gan torí pé wọ́n ja abraham náà lólè ó gbẹ́ kànga nílé àjòjì many times tó máa ń gbà lọ́wọ́ ẹ̀ tó ń rò pé wọ́n gbọ́n pọ̀ tó ga ju gbogbo wọn lọ́ọ̀lọ́ọ̀ ni mo dẹ̀ máa ń sọ fọ́lọ́ọ̀ ẹni tó bá jà mí lólè àbí tó ṣèkà fún mi olúwa bó ti wù kó rí láyé bó ti wù kó ga tó láyé mi ìfẹ́ sọ nǹkan tí mo máa ń sọ fọlọ́run yes mo máa ń sọ fún ọlọ́run kì í ṣe pé kó kú àbí nǹkan kan mo máa sọ fọlọ́run jọ gbogbo àìsìkì ọmọ ẹ̀ ó ti yé mo máa sọ pé ó lè ga lónìí gbogbo àìsìkì ọmọ ẹ̀ mi ìfẹ́ sọ nǹkan tí bóyá mo ní ìnífẹ́ mi ìnífẹ́ sọ̀rọ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn because ọlọ́run tá à ń sìn yìí ọlọ́run jẹ́ ọlọ́run tó ní agbára tó dẹ̀ jẹ́ pé kò kí ń gbẹ̀bí fálárì kò ń gbé àrífẹ́lẹ́bì so challenge tí mo fẹ́ kó o ṣe ń sìn àwa náà máa ṣe kò ń ṣe picture ayé àtijọ́ kò ṣe ètò yà last month pàápàá èyí tó ṣe fresh dress fún Liam dada kó ya picture pẹ̀lú ẹ̀ ẹ gbé sókè níjẹ́ bá ti like Liam ẹ gbé ẹ share òun àti Wùmí èmi náà máa share picture ọmọ mi tó bá ti ní tẹ̀sán tí mo bá rí máa gbé ẹ sọ fún eyín jèsè ẹni kò sọ fún àmú ń ba sọ torí Mohbad justice wọ́n béèrè fún Mohbad ṣótiyé wọn ò sọ pé kán búlì ọmọ ṣótiyé ẹ sọ fún pé kó gbé ọmọ ẹ jáde tó nígbà tí mo sọ̀rọ̀ lánàá pọmọ ẹ tó wà lẹ́wọ̀n ó dẹ̀ wà ní òfẹ́ gba fóònù lọ́wọ́ ọmọ tó pé mo pọmọ ẹ lánàá èmi máa ń gbé fèsì ọmọ mi jáde if you want to see my daughter now she is busy helping me to to unscrew some things ó bá mi ṣiṣẹ́ mi báyìí ó wà mí báyìí show and I, I do proud of my daughter mo ṣiṣú ẹ níjọ́ wo níjọ́ Saturday show your daughter your son let us see ìwọ tó ń búyàn you are abusing Liam ọmọ infant ọmọ kékeré you going after that baby bí ọmọ ẹ tó ti ń jalè ọmọ ẹ tó ti rọ̀bà dat ní tó ti dàgbà tó ti léyìn láyà gbé jáde both of your child is no longer a minor kọ́ bàbá sọ pé ṣe lòun hàìjẹ láti sọ pé káwọn èèyàn máa rí ọmọ náà gbé ọmọ ẹ jáde ìwọ tó ń pe Liam ní arúgbó ọjọ́ ọmọ ẹ họ mo rí ọjọ́ kan tí mo rí fèsì ọmọ ẹ ní sáìdì kan báyìí ọmọ ẹ mi ò mọ bí ẹ okay thank you say ẹ ṣe olùfẹ́ mi ọmọ ọmọ nìyẹn Odiye, ti yé am both of your son come out with your son do chat with your son show the face of your son we want to see your son Iwato tó omo. you are bullying the little baby you going after little baby ó wá ń bèèrè lórí chat ẹ lónìí wípé àwọn kan tó bá wàjẹ́ báwo náà ṣe máa ń rí ná e, e, ìkànnì ẹ̀ àwọn aláṣọ funfun lókè. Okay bàǹtẹ́ awo ń sàlẹ̀ ilé lẹ́ máa ti bá ìkà inú ẹ̀jẹ̀ ló máa ń wà by their fruit and by their father and whoever ọmọ kan you shall know them a fẹ́ ṣe challenge bring out your son kó kọ́ṣì dànù sígbó kọ́ṣì lọ kò ní ra gbá kò ní dá fún gbogbo àwọn èèyàn tó ra crowd fún ẹ tó ń support ẹ àwọn tó ń pè wọlé kó wọn níjọ ẹ níjọ jèrè pọ̀ read my lips sórí ìyá Mohbad àti bàbá Mohbad géèmù tó ń gbá pẹ̀lú yín lórí oríṣiríṣi tí bá ìyá Mohbad mo ti sọ̀rọ̀ fún ẹ e, mọ̀ ọ̀gọ̀ ọ̀dẹ̀ ni wọ́n ná ṣọ́mọ nǹkan tó ń pè ẹ́ ọmọ ó lọ sórí platform Bukky Jesse ó lọ gbowó ó wá sọ wípé a máa pè ẹ́ ní up to date ó ṣépè fún àwọn ọmọ ẹ̀ ó ní wọn ju táyà ó ṣe èpè burúkú fún àwọn ọmọ ẹ̀pọ́n máa kú kò sí nǹkan tí ò sọ fún àwọn ọmọ ẹ̀ èpè tó ń ṣẹ́ fún Liam lónìí àmì tó ń ṣẹ́ fún ọmọ ẹ̀ àmórúkọ ọmọ ẹ̀ tó ṣe fún lónìí yẹn do you know what ó ń ṣe fún ọmọ ẹ̀ yẹn ni ọmọ ẹ̀ yín ọmọ ẹ̀ tójú ẹ̀ rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ojú ìgbẹ́ ọmọ ẹ̀ tó wọ́gìrì tó nǹkan kò lè fi boast ọmọ ẹ̀ tọmọ ẹ̀ ọmọ ẹ̀ ọmọ ẹ̀ bí tó burú já ìdè kí n ṣe olè nìkan olè you cannot boast of your son àwọn olórí burúkú kan aláyé bàjẹ́ tó jẹ́ pé ibi tí wọ́n wà gan kò kò kò ó máa ma everybody everyday báyìí Canada ló máa ma wù wọ́n wá tó páyé wọ́n ti bàjẹ́ mọ́ ibi tí wọ́n wà ayé yín bàjẹ́ náà òun búlì àmù tó dàbí arúgbó ọjọ́ gbé ọmọ ẹ jáde ẹni tó bá ti fẹ́ dáṣọ róyàn tọrùn ẹ̀ la máa kọ́kọ́ wò ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ síyàn tó ní máa sọ̀rọ̀ sí ẹ̀ wá rìn wọ́gbó a máa kọ́kọ́ wo bí a máa wo bó nǹkan ṣe jẹ́ gbé aṣọ tiẹ̀ jáde ṣóńgbọ́ ẹni bá fẹ́ dáṣọ ró ni tó máa dáṣọ róyàn ọrùn ẹ̀ la máa kọ́kọ́ wò ìyáàlì àwọn ọmọ although wọ́n ti dàgbà wọ́n ní choice wọ́n dẹ̀ ní right torí pé you want to play nonsense game you want people on your platform kan balẹ̀ ní ẹnìkan lọ sọ̀rọ̀ lórí platform kan ìwọ náà ṣe títí ẹ you are playing game with people's life why can't you bring your son ẹ wá jọ ṣe ṣó níjọ́ kan jẹ́ kí a wo fóònù tọmọ ẹ̀gbọ́n tiẹ̀ lò jẹ́ ká rójú ọmọ ẹ̀ arójú liam gbogbo èèyàn rí i pé na fine boy liam with rabbit teeth oyin ẹ̀ tó fine yẹn ọmọ tó fine ó rí. Oh, gbọ́mọ ẹ jáde ètò ti maramu gbé jáde gbé jàgùdà pálí jáde kárí ìwọ ìyá Mohbad ọ̀bẹ nítorí máa fi pa ẹ́ ó ti wà ńbẹ̀ sórí tó bá tún tó bá lọ kú ikú ìyà kan má sọ pé Wùmí ló tún pa ẹ́ o and again gbogbo voice note tí Bukky Jesse ń play yẹn táwọn gúrùpù Wùmí ló ń pè Bukky Jesse ló máa organize ẹ̀ ṣiṣẹ́ tẹ̀rọ̀ bó ṣe wà yẹn. <laughs> you don't know she's a terror bó ṣe wà yẹn Bukky Jesse a software network wà she's a criminal read my lips she is a criminal àwọn tó gbéṣẹ́ yẹn fún gangan wọ́n mọ̀ pé criminal náà lè bẹ̀ adding criminal dẹ̀ tún ni Bukky Jesse kò ń ṣe lásán ẹ rí i pé wọ́n lọ́mọ ẹ̀ wọ́n mú ọmọ ẹ̀ ń jọ sí ti kó lẹ́wọ̀n jẹ́ ká rí i for for that tọmọ eba bá ti kó lẹ́wọ̀n congratulation kó jẹ́ ká rí i ṣe ṣáà pẹ̀lú ọmọ Wùmí gbé picture tuntun jáde ká ṣe challenge ẹni bá bí ọmọ yọkọ you be boast of it ọmọ mi ọkùnrin yẹn gan bó ṣe stubborn tó mo tún máa ń boast of it ó lè rí picture lórí platform náà ó ti yé bẹ́yẹn ó rí picture ọmọ mi orí tọmọ mi obìnrin orí tọkùnrin gbọ́mọ ẹ jáde kí ló dé ẹnìkan tó tiẹ̀ bímọ lánàá tó rí bímọ tọmọ ẹ ṣe wòlímọ̀ ọmọ yẹn ò ṣẹ̀mí ṣùgbọ́n torí bàbá ẹ̀ ni kọ́lọ̀ ń wo ọmọ yẹn fún ìyá ẹ̀ má ṣáà fi ṣètùtù jẹ́ ìwọ́ṣọ ó ti mọ ìwọ́ tọmọ ẹ ṣe wòlímọ̀ lánàá òsínwé àgbàlagbà kò dá ọmọ ẹ̀ mọ̀ mọ́ dáàmà kò dá ọmọ ẹ̀ mọ́ ó ní ọmọ mi màrè kò dá ó ní look at you you look exactly like your mother you are walking like your mother kò dá ọmọ ẹ̀ mọ̀ ó ṣàṣe ìgbà tó dẹ̀ rí ọmọ yẹn ṣe rí ìyá ẹ̀ tọ́jú ẹ̀ dáadáa ó ṣe opposite of it ìyá ẹ̀ náà dẹ̀ sọ pé you know opposite of it tọrọ mọ̀ pé nísìn tẹ bá gbé ó ti mọ̀ pé ah, <laughs> ó fẹ́ sọ fún wa pé òun náà tọ́ ọmọ haúsá o kẹ́ má sọ bàbá ní bàbá bàbá bàbá mi ọba wa ó fẹ́ haúsá you know dey see tó bá rí mi gan tó bá rí you know níkàrẹ́ haúsá àwọn àtàwùsá bá ṣe lẹ̀pọ̀ rèé wọ́n dẹ̀ ń ṣe dáadáa àwọn náà dẹ̀ ń ṣe dáadáa ṣé o ti yé bọ̀ nǹkan la fẹ́ sọ ó gbé kò dáa ṣé pé yẹn ò tiẹ̀ da àwọn bàbá tí ṣe irú yẹn sì ẹ rí bọ̀ mi ìfẹ́ mi ìfẹ́ fún mi ìfẹ́ mi ìfẹ́ máa polówó ẹ̀ mọ́ ní pílàfọ́ọ̀mù torí platform mi ṣó ti yé ẹ̀hẹ́ mi ìfẹ́ máa polówó ẹ̀ mọ́ ní platform mi platform mi bá kéré jù báyìí lọ èmi mo ní platform mi and lórí nǹkan mi ni mi ìfẹ́ máa polówó ẹ̀ gone are the day a máa gbé ọmọ ẹ̀ a máa polówó a máa ṣe báyìí bẹ́ẹ̀ náà náà ìmọ̀ plan burúkú fún ẹ ẹ ṣáà máa fọmọ yẹn ṣe ètùtù bẹ́ẹ̀ ṣe fi ti bí yẹn ṣe ètùtù ṣe mọ̀ pé ìyá ẹnìkan ló tọ́ dàgbà ìwọ ti bí ẹ bọ̀dá bọ̀dá ti bí òwúwọ̀ là ń bá wí o àwọn òkú ayé wọn ò ní tọ́mọ tó bá di pé mò ń bọ̀ ọ́ mò ń bọ̀ wá bá Bukky Jesse mò ń bọ̀ wọn ò ní tọ́mọ tó bá ti di pé ọmọ yẹn ìyá wọn tọ́mọ dàgbà ah this is my daughter ṣá ọ̀dẹ̀ ṣé ọ̀rọ̀ tó sọ iṣẹ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ rírùn ó ti wà kárí ìdèwé and his posting of wọn wá ṣe wọn máa ṣeré akọ wọn máa ṣeré akọ wọn máa ṣeré akọ this my daughter ṣá ó ti pẹ́ tó ti rọ́mọ yẹn ọlọ́run this my daughter ṣá ee look at you you look exactly like your mother ṣé tó bá ń rin lójoojúmọ́ mọ́ máa look at the way you are walking walking like your mother ṣé wọ́n bá rin lójoojúmọ́ ṣé madam àmì ìjọba ó máa sọ bẹ́ẹ̀ <laughs> àwọn òkú ayé ọlọ́run dá sí fún mm. so ṣé ọmọ ẹgbẹ́ obìnrin yẹn ń tí ó ṣe dáadáa obìnrin tó bá fọmọ sí lọ́wọ́ tó bá ẹgbẹ́ ọmọ yín jáde àwọn tí tí ìyá wọn bá ti jalè tó bá nọ́ọ̀kì àwọn náà máa nọ́ọ̀kì ìyá wọn bá lọ sí wọn bá ka bíbélì àwọn náà máa ka bíbélì lánàá nígbà tí mo ka bíbélì tí máa fẹ́ kà sí tó bá jẹ́ kó rú mi lóyún màá ní tó bá sweet heart come and read for me my daughter ló ń jẹ́ bẹ́ẹ̀. àtijọ́ ṣe chat àdèmàjọ ń bẹ́ sọ máa jọ máa ṣe many things papọ̀ show your face abẹ́rí fèsì ọmọ yín ẹ̀yin bully ẹ̀yin tẹ́rọ̀ tẹ́ ń terrorize ọmọ kékeré kill our children iná ló máa jó yín iná ló máa jó yín sọ̀rọ̀ jẹ́ wá sọ kọ̀ọ̀kan fún eyín sórí ẹni tó máa tún pé àwọn méjì kan mo ti gbàdúrà fún wọn rí nígbà tí mo rí pé wọ́n drag kíkẹ́ yẹn ìyẹn náà ni ìyàwó òun tẹríba tẹ́lẹ̀tẹ́lẹ̀ anybody ti máa gbàdúrà fún tó bá ṣe yàmà ìmá sí mi àdúrà yẹn máa dègún lórí ẹ̀ o torí ẹ̀ mo máa avoid gẹ̀yìn torí nígbà tí mo gbàdúrà fún táwọn tó máa ń lò wọ́n láti ṣe yàmà ìmá sí mi bẹ́ẹ̀ I pray with my mind with all my heart ipe ẹni tó bá fi ọmọ òkú ọmọ ẹ̀ tó ti kú yẹn tó bá fi bu ipe ẹni yẹn máa gbé ọmọ sí kò tí kò sí kò sí ẹni tó lè gbàdúrà fún láyé yàtọ̀ sí ọlọ́run jọ má jẹ́ ó ṣe yánmọ́ yàmá sí mi má jẹ́ kádùrà yẹn dègùn lórí ẹ̀ o ọlọ́run jọ mo gbàdúrà fún má jẹ́ lórí ẹ̀ ojoojúmọ́ ló máa fi ń bu pé ìyá àbíkú ṣé tó bímọ kú máa dunnú pé bímọ kú olórí burúkú ni ẹ bú kíje eyín ẹ̀ wọ́gọ̀wọ́gọ̀ ara ẹ̀ wọ́gọ̀wọ́gọ̀ ó dàbí in fact bí àwọn ègún àti gbogbo nǹkan tó ti ṣe bí ò ṣe ní dáhùn lára ẹ̀ ni mo ṣe fẹ́ wò báyìí because tí n bá tún wo ọ̀rọ̀ ẹ báyìí wo àwọn sẹ̀lẹ̀ ò nílé ṣé sẹ̀lẹ̀ ni bàbá ẹ̀ wọn ò nílé báyìí wo nǹkan tó ti dá sílẹ̀ wàláì tàláì ó ti gba èpè somebody lost a child every every time náà kẹ̀dẹ̀ ló wọ́n máa fi bu ìyá àbíkú òórè bù mí tó máa fi bu orí nǹkan míì tó bá àyà àbíkú ìyá àbíkú ìyá àbíkú ṣé ìwọ àbíkú ẹnìkan dẹ̀ ló bí àbíkú tí wọ́n dó torí pé àbíkú ti ẹ̀ yẹn kò pa owó fún ẹ kò mọ́ wá sórí pláfọ́ọ̀mù tiẹ̀ kò dáṣọ rú ẹ kò bá ẹ ṣe yín ẹ ń gbà yẹn olóṣè fi ń bu àbíkú kan lẹnìkan bí àbíkú ṣé àwọn tó bí àbíkú ṣé ni wọ́n máa máa dùn wàá máa jókòó síbẹ̀ àwọn tó bẹ̀ẹ̀ níṣẹ́ wọn ò ní lè sọ fún ẹ pé yín tó ń ṣe yẹn ò máa dáa tó o bá fẹ́ búyàn ṣebí òní mo sọ ń sìn mo bú ẹnà apẹlẹ yín ìwọ náà máa dẹ̀ sọ fún àwọn kan ó máa ń tró ṣèdí òní dárúkọ kò ó ṣe gbọ́ ò bá bú mi dọ̀la ibú òkè ń dùn èmi ṣùgbọ́n going for children and you are causing mo tún sọ fún ẹ pé má ṣe pè fún ọmọ yẹn o tún díẹ̀ láti wá ṣe pè fún èpè yẹn máa lọ sórí ọmọ ẹ àti gbogbo àwọn ọmọ tó ń support àwọn tó ń support ẹ yẹn tó ń bí ọmọ tiwọn gbogbo èpè tó ṣẹ́ fún Liam lé ni ó máa lọ sórí ọmọ wọn àtòrí ọmọ ẹ àwọn tó dẹ̀ ń pè ní ìyá àbíkú yẹn wo gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ tó ń ṣe love and likes gbogbo yẹn very very soon láti ìsìn lọ gbogbo wọn máa wọn máa wọn máa rí àbíkú wọn máa rí ku ọmọ kì í ṣe mi ò ṣépè fún wọn o mi ò ṣépè fún wọn o torí ìwọ ń pe àwọn èèyàn ní àbíkú ìyá àbíkú ìwọ ń pè wọn ní àbíkú ni wọn dẹ̀ ń dùn wọn dẹ̀ ń tẹ love and like mi àti fún ẹ ní star wọn máa ṣe oríṣiríṣi fún ẹ simply because wọn fẹ́ wọn ti wà depressed ayé wọn ti bàjẹ́ ayé ò san wọn mọ́ èmi àwọn máa gbọ̀wọ́lé òun ti ń ṣàìsàn sìn ọ̀rọ̀ bó ṣe máa ń búyàn yẹn ló máa ń múnú òun dùn torí pé wọ́n fẹ́ máa bá yé àwọn kan jẹ́ láti máa fi múnú inú wọn ò ní dùn tó bá ń sì kì inú àìsàn ló máa àìsàn yẹn ló máa pa wọ́n bó ṣe máa jẹ́ nìyẹn Bukky Jesse. ẹnìkan ló bí àbíkú àbíkú ni bàbá Mohbad bí wọ́n lù ú pamọ́ lọ́wọ́ àwọn kan náà ló lu àìsàn kan ló lu ọmọ yẹn náà pamọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi èmi Bọ́lá Fọláṣadé ayé àti àìsàn kí àìsàn kò ní lu ọmọ pamọ́ mi lọ́wọ́ wọn ò ní lu ọmọ pamọ́ yín lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi káàkiri àgbáyé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Bukky Jesse you are doing too much èpè ló ń ṣe fúnra ẹ̀ lójoojúmọ́ orí burúkú wọ́ọ̀rì ẹ̀ àwọn ìwọ tó náà tó máa sọ pé bàbá ìyá eh, àwọn apọkọjáyé báwo ló ṣe máa fẹ́ ọkọ sí tọkọ yẹn ò ní ṣánkú ta ló máa fẹ́ sí tí ò ní fọ̀ṣọ́lẹ̀ lójijì láti ṣánkú tí ò ní dàgbà kò ní kíje kò ní pẹ́ẹ́pẹ́ tó máa fi kú dànù o bá àsápamọ́ wá sábẹ́ platform lọ́jọ́ tí n bá gbàdúrà láti gbàdúrà fún ẹ tí n bá gbà gan tí mi bá mọ̀ pé wọ́n ni kò ní gbà àdúrà yẹn ò ní gbà sọkàn sọ fún mi ni bí ọkọ tó ẹni tó bá fẹ́ sí ò ṣe ní ṣọ́kú mọ́ ẹ lórí ni mo báwo ló ṣe máa jẹ́ give shall give given back to you because o ti fa wọ́n ti sọ́gbọ́n pé tó bá rí opó ṣòǹgbọ́ tó bá ti wá dopó bó ṣe mistake àbí ẹni tí ń bá ṣẹlẹ̀ you must not drag them like the way you are doing ò you must not drag them ó mọ̀ kan wọ́n sọ gan pé àwọn tó bá ti rí ẹni tó bá ń banújẹ́ tọkàn ẹ̀ bàjẹ́ you must not add more trouble to them ṣótiyé tó bá ní conscience àgbèrè lásán ṣó ń gbọ́ ni wọ́n sọ pé Magdalene ṣe wọ́n dẹ̀ gbé wá sọ́dọ̀ Jésù wọ́n gbé dọ́dọ̀ Jésù wọ́n ní kó sọ òkúta fún un jésù kàn bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ló kàn kàn kàn ó kàn ṣáà ń ṣe pé à lórí burúkú làwọn eléyìí o tán bá sọ̀rọ̀ pé gbogbo tó tó dẹ̀ ń sọ̀rọ̀ yìí ló ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ ó dẹ̀ sọ fún ní ẹsọ kan ẹyin tí ò bá ti dẹ́ṣẹ̀ kankan rí tọ́wọ́ ẹ̀ bá ti mọ́tò rẹ̀ pé you are just onísọ̀kò fún wọn sọ̀kò yẹn tí ọkọ̀ ju tọ́wọ́ ẹ̀ all of them because wọ́n mọ̀ pé èyí tí wọn ò rí nínú ẹ̀ gbogbo wọn pátápátá ni wọ́n ń bọ̀ láti hòtẹ́ẹ̀lì ṣòtiyé gbogbo wọn pátápátá ni wọ́n ń ṣe nǹkan tán ṣe wọ́n tún burú jáì but wọ́n rẹ́ nìkan tó bìlẹ̀ pé ókè o bóyá ilé ìtìrò pé à ah, mo ti tóòsì lè rí kò fẹ́ sí máa ba yé ẹ̀jẹ̀ èmi máa kàṣẹ èmi tí mo lérò púpọ̀ tí bá máa kàṣẹ síta báyìí máa kàn purọ́ mú ẹ ni ọ̀tọ̀ a máa sọ pé ah, ṣé bí wọn náà máa ń ṣe á ní à ah, ta lórí èmi èmi ti rí ẹ̀ náà mo dẹ̀ máa ta ẹ fáyé a máa sọ̀kò pa ẹ́ lónìí ni lára àwọn tó ti tóòsì yẹn àbí tó fẹ́ ba sùn tẹ́ tó kọ̀ fún ó rò pé ó dẹ̀ ó plan fún wọn dẹ̀ nìkan lọ sọ̀kò bá níwájú Jésù Jésù dẹ̀ ṣe kìnnì ó sọ fún wọn pé sọkò fún un tó bá ti tó bá dẹ́ṣẹ̀ rèé ìwọ fẹ́ disturb mi kò ní yẹ bó ṣe bó report i want to delete your olórí burúkú ni olórí burúkú tó bá tún sọ tó sọ mí báyìí sìn ó máa jẹyà ó fẹ́ divert kò ní yẹ ìyá ẹ kò ní dá fáwọn tó rán ẹ. so jésù ò máa sọkò fún un àmì wọn ò máa lè rókò sọ. So ó ti yé bẹ́ẹ̀ wọn ò rí òkú sọ you understand now ó ń bu yàmùbá yàmùbáàd jẹ́ n tún sáré já ẹ sí kankan. yàmùbá mo fẹ́ já ẹ kankan. ẹ a máa sọ pé. So ṣọmọ eh, eh, i mean Bukky i mean jesse i mean a máa sọ fún ẹ pé má jẹ́ máa dárúkọ ẹ̀mí fẹ́ máa fún ẹ ní popularity So mo pé Canada is very very is a decent country you know that now I've given a lot of you popularity ọlọ́run àwọn wèrè ló ń wò yín mo gbogbo àwọn tó ń wò yín àwọn the same kind of set of people tó ń wà lórí social media tó ń ti wá sórí platform yìí lórí àwọn wèrè yẹn a dẹ̀ ti transfer wọn àti lé àwọn òṣèwọ́gbó ti pẹ́ so ó máa ń pe ìyá Mohbad ní pé ó ó slow in learning àbí bẹ́ẹ̀ kọ́ okay tí ìwọ bá smart in learning kí ló dé tó lọ jẹ́ doctor nígbà tó ti dé London for how many years tó ti wà London náà iṣẹ́ kí ló ń ṣe ó oh, máa ń ṣe nurse ẹ eh? pab kọ́ ni ẹ àbí kí ló tiẹ̀ ní ìsẹ̀ mọ̀kàn tó ń ṣe sọ fún wa ṣé o ti upgrade rẹ o upgrade tó bá lẹ tó bá tó tó bá slow in learning why tí o fi lè sọ pé òkè o ọmọ ẹ̀gbọ́n ò slow in learning ibi tó wà rèé ibi tó wà rèé you are not boss of yourself and your child ṣágo ó ń gbúgbó èébú ni wọ́n máa lómi èbúbú ó máa ń kú tẹ́ńṣọ̀n tó pé àwọn kan máa fún ẹ lówó àwọn máa kú tẹ́ńṣọ̀n wèrè wọn àwọn ní depression àwọn olórí burúkú tí wọ́n ti kówó nàìjíríà jẹ títí depression ti bá yé wọn tí wọ́n ti ní oríṣiríṣi àìsàn tí wọ́n ti declare wọn <laughs> àwọn oríṣiríṣi àfẹ́ máa dárúkọ wọ́n ti declare wọn àwọn àìsàn wọn yẹn ti declare iṣẹ́ pé wọ́n ń tẹ̀dọ̀ wọ́n ti possess ayé wọn wọ́n ti dá ọjọ́ ẹjọ́ kú wọn. ṣebí ẹ ń gbéra yín lágbọ́ ti kú yọ ọ̀rọ̀ ọmọlọ́mọ tó bá ti wá ṣe tán kọ́ máa bá yá ọmọlọ́mọ jẹ́ kọ́ máa ṣépè fún ọmọlọ́mọ lẹ́yìn fi ń yọ̀ ẹ̀ ní sóríire ẹ̀ ní bọ́nà ìsọ̀yà ìsọ̀yà ló máa pa yín dànù gbogbo ẹ̀yin tẹ̀ ń sponsor Bukky Jesse àwẹ̀ òsì lẹ́fọ̀ wọn lẹ́ Bukky Jesse lẹ́yìn tó bá ṣe gbogbo yẹn a ní wọ́n sọ pé káwọn gbàwẹ̀ àwẹ̀ òsì lẹ́fẹ̀ gbà <laughs> all of you deceive yourself too much àwẹ̀ wèrè wo ló fẹ́ gbà bíbélì sọ pàdúrà olódodo ló ṣiṣẹ́ agbára you are playing game. Baba Mohbad ṣé o mọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. ní ọ̀dí thirteen ta bẹ̀rẹ̀ kéèsì Mohbad àwọn wèrè yìí Bukky Jesu ò tí dá sí ọ̀dí thirteen la bẹ̀rẹ̀ kéèsì Mohbad èmi bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ó lọ expose everybody ẹ tó ń ṣe tó ń pààyàn nínú system lẹ́sẹ̀kẹsẹ̀ ń tó bring ikú ọmọ yẹn pé kán lọ exhume ikú ọmọ yẹn dìde nìyẹn òun nìyẹn tẹ́ ẹ ṣe rí ẹlòmíì nínú wọn ò like me even nígbà tí wọ́n fẹ́ sún èèyàn gan I was in the middle of, I mean I'm not part of their kí ni wọ́n pè é rí i pé wọ́n forúkọ mi sí ni tán ní ọba kan fẹ́ sùn mi mi fẹ́ mẹ́sàn ẹ̀ ló ti yé wọ́n ní ọba kan fẹ́ sùn mi àwọn um, mi ò sínú part of nonsense yẹn ṣódiyé mo dẹ̀ mẹ́ni tó sọ pé kán fi orúkọ mi sígbà yẹn because wọ́n bèèrè pé èmi ni máa ń tí n bá ti gbẹnu kúrò ń bẹ́ẹ̀ kéèsì ẹ̀ máa die down that's it that is the reason why wọ́n fi ní kọ́ ṣe do you understand me. now wo adúrò owó bàbá Mohbad ó rí pé o gọ̀ má bínú fẹ́ lè mi ò yọ ẹ̀ nà ó ṣàrè ó sunkún tí mo sun lórí ọ̀rọ̀ Mohbad ẹkún tiwa ló máa jẹ́ kó <laughs> àwa alágan sọ pé bàbá Mohbad ò máa sunkún kó tó bẹ̀rẹ̀ sí máa sunkún lórí life bàbá Mohbad wá dúró owó tó ti kó fún lọ́ọ̀yà àwọn tó náà ń dúró àti àwọn advocate àbí pé wọn just no ẹ̀tún ní ẹ̀yìn náà tún lé ẹ máa dá judiciary yín sílẹ̀ bẹ̀rẹ̀ sùn á tí lọ́ọ̀yà yín ti gbà oríṣiríṣi owó ọmọ yẹn ò lè wá sáyé mọ́ ignorant yín mi sọ pé mi ìfẹ́ mi ìyọ̀ ẹ̀ I don't want to and I will never but ọmọdé gbọ́n àgbàgbọ́ la fi dálé ìfẹ́ wàá dúró owó bọ́n ṣe ń mèkó owó mọ́ ẹ lára you are making money also and you are making ship popularity and um, you are giving a lot of lawyer You know àwọn lọ́ọ̀yà máa ma dùn ni at the end of everything bẹ́ẹ̀ ṣe náwó tó yẹ To bá lọ lose nǹkan <laughs> mo kò sọ ni o tó bá lọ lose tọmọ yẹn jọmọ Mohbad you see people can delay things and let you show yourself To ba show color, ẹ̀ tán tí gbogbo ẹ̀ ba tó bá ti tẹ́ show gbogbo ara yín ẹ show gbogbo gbèsè bẹ́ẹ̀ ṣe rí gangan then kò ní sí gbogbo léyìn ti dàrú ó ti wó dànù <laughs> kò sẹ́nìbọ̀dì ta ló máa ma ṣọ̀rẹ́ ara wọn ẹ bá rí ara wọn ẹ bá ma sín mú síra yín ni wọ́n ṣe é fún àwa wọ́n tú ilé wọ́n tú ọ̀nà tí wọ́n bá ti torí ẹ̀ k1 ó ọlọ́run mi fẹ́ dárúkọ máyìn mo hate ẹ̀ bàjẹ́ ọlọ́run gbọ́ i hate him tó jẹ́ pé ọlọ́run dáríjì mi kí hate èèyàn i forgiving people let me tell you something èmi mo máa ń mo máa ń forgive God but tó bá dé stage kan when people start taking you for granted wàá mọ̀ yìí pé tó o ṣe because wọ́n máa sọ pé Jésù sọ pé kinní kan you know you have to use your brain these days okay <laughs> wọ́n play game pẹ̀lú wa mo sì wà nínú game for like eight years mo sì ń wò pé mo fẹ́ forgive mo fẹ́ forgive mo máa forgive nísìnyí tán bá fi àwọn èèyàn sórí sàrà wọ́n fi ṣe sàrà fún mi ìfẹ́ wọn mi like wọn because they play the game too much because you will hate yourself at the end of this game all of you will hate yourself forever ṣé torí pé oyin sọ ń sìn àdúrà gan ọmọ mi ní a sì lè ṣe kinní kan any day tó bá ti pé ẹ fẹ́ ṣọ̀rẹ́ abẹ́tẹ̀ ẹ fẹ́ sọ pé èmi àti ìyá Mohbad lájókòó báyìí wọ́n á ju késẹ̀tì ibi tí o ti ṣépè fún ìyá Mohbad tí ìyá Mohbad ti ṣépè fún ẹ báyìí gbọ́n orí akàn tuntun náà ni tẹ bá jọ wà òkè nínú ilé bó ti ẹ̀ pé wá sọ pé òkè jẹ́ ń fẹ́ ìyá Mohbad padà àbí kìnnì kan ìyàwó ìyá ọmọ mi náà kúkú ni kìnnì kan mo lọ lé ẹ̀ báyìí wọ́n á kàn gbé sí tó bá jọ wà pẹ̀lú ìyá Mohbad o wọ́n á kàn gbé ibi sí ìyàwó bàbá Mohbad tó ti sọ pé ọmọ ẹ̀ àtúkù àtúkùtukù lọ́nà àbí ẹ̀mọ́ pé ìyàwó òjòsí náà sọ pé àtúkútúkú Mohbad lọ́nà ọ̀run ṣé kò sọ bẹ́ẹ̀ ó náà sọ ó sọ ọmọ orogún ẹ̀ all those people you don't see anything wrong with them people playing game now with you you want to get the money and eh, all the money that your son have worked for hey eh? let me tell you lára owó yẹn àwọn èèyàn ti ra mọ́tò ń bẹ́ o àwọn èèyàn ti jẹ dáadáa ń bẹ o ṣé ó ti yé yín bó ṣe ń sọ fún yín sìn ẹ dẹ̀ mọ̀ pé ìgboro ti le kò sí òṣì bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn mọ́ ó lè yẹn àwọn fraudster gan ti ń yọ nínú owó yẹn wọ́n ti ná nínú owó yẹn fraud gan bóyá bóyá bóyá gan bóyá wọ́n ti bóyá fraud tẹ̀ ti gbé bóyá fraud tẹ̀ ti jẹ́ bó ṣe wà yẹn gan. anyway kò lè jẹ́ ṣá ìjọba máa ń yìnbọn ṣé ìjọba <laughs> oh god. Mm. tẹ́ bá lọ lose later kẹ́ wá lọ discover pé wọ́n wá ní òkè ṣe lọ gbé DNA test jáde ń ṣe ọ̀pọ̀ mọ́ o pé Mohbad ló lọ́mọ kinní kan báyìí ló ṣe bí story ṣe wá ó tún wá yàtọ̀ wọ́n ṣe kinní kan nínú ilé kinní kan ṣe kinní kan nìyẹn ìgbádá kan ṣe kòdò kẹ́ wá lose ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ lọ báyìí ká má ká mú òpó tààrà lọ sílé olóró tó má lọ lose ojú wo lọmọ yẹn máa máa fi wò ẹ́ ojú wo ni ọmọ yẹn máa máa fi wò ẹ́ madam eyín sọ wípé eyín pọ̀ lẹ́nu mi eyín pọ̀ jaburata tó bá gbọ́ jaburata jaburata jaburata eyín pọ̀ lẹ́nu wa jaburata jaburata jaburata jaburata eyín kọ́ lẹ́nu wa jaburata eléyìí ọgọ́jọ ni lẹ́yìn ọgọ́jọ ẹ mọ nǹkan tó kọjọ ọgọ́jọ lọ́bìnrin yorùbá tó ń jọ́gọ́jọ lẹ́yìn ọgọ́jọ one sixty àwọn eyín one sixty gbogbo nǹkan wá gbogbo lé hmm. you don't know that your tribe is wicked. You don't know me. Your tribe, they are wicked. Baba mubat. wàá dúró owó tí lọ́ọ̀yà ti gbà. <laughs> Ṣé lọ́ọ̀yà ṣó máa ń ṣe ọ̀rẹ́? Bí kẹ́jọ́ ẹ̀ má tán ni o. Lọ́ọ̀yà á sọ fún ẹ bí pé kó má tán ni. Wọ́n máa ní ẹ dáwó lónìí o, ẹ dáwó lónìí o, ẹ dáwó lo ni. kò fún lọ́ọ̀yà. Àwọn ẹbí lọ́ọ̀yà Lawyer ń ṣe owó tí lọ́ọ̀yà gbà ara mọ́tò ń àwọn ọmọ yẹn á jẹun dáadáa àwọn àbúrò olóògbé àwọn máa àtìyá olóògbé wọ́n máa wá sórí mídíà wọ́n á ṣépè fún wọn díẹ̀ wọ́n á fún wọn ní oúnjẹ kékeré ẹran lásán ni wọ́n fọn kì í ẹran tó ń ké sórí àwo yẹn yẹn mi pé oúnjẹ ni wọ́n ń fún wọn wọn ò lè fún wọn lówó tó máa ra mọ́tò wọn ò lè fún wọn lówó tó máa kọ́lé kódà tó bá fẹ́ fún wọn mọ́tò wọn ò ní fún yín mọ́tò dream car yín ìyẹn ń kọ́ and they wasting your time and time is money òyìnbó owó time ló máa ń sọ wọn an emotional torture. You don't know that you are getting a, one torture on you emotionally. Even the money they give you at times. When you are getting it, are you not feel tortured? Don't you see that it's torture, the money, the what you are calling blessing now? Can't you see that it's coming like with torture? Oh, what am I? ẹ tó máa log lọ gba 400, log gba 500, àbí lọ gba kìíní kan tó máa with torture. You don't think me? tí gbogbo ẹ bá wá ṣe tán mo kàn já yín nígbẹ́rẹ́ pàkọ́ ni o torí ń jọ́ sí do you know maybe ìyá jòsí ẹ kíní kan máa tún padà wá sọ́dọ̀ ẹ̀ ṣé orí jẹ́ ń sọ kankan fún ẹ ṣàmì pé nìkan Bukky Jesse ń play gbogbo àwọn tó sọ pé òun máa lọ pàyà Mohbad mọ́lé tó dẹ̀ ló máa gbèjà ìyá Mohbad irọ́ ni Bukky Jesse ń play hanky panky game ni ó ti yé kò dẹ̀ mọ bùn lóbólì game èèyàn dẹ̀ ti wọ́n ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé tẹ́ bá gbọ́ pé ní Johnny just come ẹ ṣẹ̀ṣẹ̀ dé ní Johnny just come hmm. you no know anything okay wọ́n ń tààmú ayé yín. ẹni tó sọ pé géèmù yẹn pé àwọn family àwọn èèyàn Wùmí ló ń tẹ́tì bàbá Mohbad ń sìn <laughs> Bukky Jesse tó tẹ́tì débi pé ó tẹ́tì ọmọ ó ní wọ́n máa já ọmọ yẹn gbà lọ́wọ́ Wùmí ó ní wọ́n máa pa ìyá Mohbad èpè burúkú burúkú ló ṣẹ́ fún ah ìwọ ọmọ ah, ìwọ abiyamọ tó wà lórí bíi oúnjẹ ìpọ́njú táyé fẹ́ fi bọ́ mi mo kọ̀ lórúkọ Jésù oúnjẹ ayé oúnjẹ ìpọ́njú tí ayé fẹ́ máa fi bọ́ mi mo kọ̀ ní orúkọ Jésù kò sí nǹkan tó dùn bíi pé kí Mohbad wà láyé kó má fún ìyá ẹ̀ kọ́bọ̀ gan a máa jẹ́ pride of their home of their whole family. gbá dáadáa olúwa má jẹ́ kí ayé fóúnjẹ ìpọ́njú bọ́ mi lórí ọmọ oúnjẹ ìpọ́njú náà fi ń bọ́ bàbá Mohbad àti ìyá Mohbad tó ń bá fẹ́ ṣèkà fún wọn sìn tó ń fẹ́ ṣèkà fáwọn ọmọ yẹn sìn wọ́n wá sọ pé Wùmí ń kọ́ àwọn èèyàn tó ń tẹ̀lé Wùmí ni because fẹ́ máa dáràn lọ sí lọ́run láti máa kà sí kọ́ọ̀sì pé ṣe bá sọ wípé ṣe bá sọ wípé ṣe bá sọ wípé ah this game táwọn èèyàn ń play yìí involve life i don't like it àná ọlọ́run kò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ playing game with people's life is dangerous tó bá gbowó yẹn Bukky Jesse lójoojúmọ́ ló máa sọ pé you know she she is very slow in learning ó ń bu ni o ìyá Mohbad bó yóò understand òyìnbó tó ń sọ fún ẹ that ìyá you know that ìyá Mohbad is, is slow in learning ó ní ó lo oṣù wọ́n dẹ̀ ní pay your investor What ti yé you and it can only happen to ó bìlẹ̀ pé it can only happen to investor with all what they have done to your children the causes kò ń ṣe pé bóyá o warrant ẹ ò kì í ṣe pé bóyá o jà lólè tó bá jẹ́ pé o jalè lọ́wọ́ ẹ̀ àbó gbọ́kẹ́ ẹni tó bá ṣépè fún ẹ tọmọtọmọ wọn kò sí kan tó fi ń ṣèyàn bọ́tọ́ mọ ẹ kú Bukky Jesse ló kọ́kọ́ fi èpè ló fi èpè wẹ́ gbogbo wọn yẹn wọ́n wá ṣetán wá ló fẹ́ bàbá ọmọ ẹ̀ ó dáa bọ́dọ̀ bá tẹ̀lé wọ́n fẹ́ sẹ́tù ìjà fún àwọn èèyàn kì í ṣe Bukky tó bá máa ṣàlàyé pé ó ní kò ń sọ fún yín o màmá Mohbad ẹ òun ò kò gbúdọ̀ kò lè bá bàbá sọ̀rọ̀ báyìí ó gbúdọ̀ lọ bẹ́ẹ̀ nìkan Bukky Jease ló ń direct family yín lórí owó yín when you don't know your right at time you lost it and people will command you over your things you are losing Mm, not that you are losing, you lost yourself on your things. Somebody ló wá ṣàlàyé ló wá Bukky Jesse or four people ordinary Bukky Jesse ni o kì í tún ṣe gidi Bukky eyín Jesse she the one commanding you on the on ló ń sọ fún ẹ pé o ò lè bá bàbá ọmọ ẹ sọ̀rọ̀ mọ́ ọ. imagine nǹkan tí ṣe yín gbogbo yín ah sorry for you omi fẹ́ máa jáde lójú mi no not again mo sọ́rí fún gbogbo yín o mo sọ́rí fún gbogbo yín lọ́kọ̀ọ̀kan mo sọ́rí fún yín gan i sorry for you seriously tell me ó ní àṣírí wà lọ́wọ́ ìyá Mohbad ìyá Mohbad ò ní àṣírí kankan read my lips kò sí nǹkan tí ìyá Mohbad ti mọ̀ tó fẹ́ mọ̀ ju àdúrà lọ tó fẹ́ mọ̀ ju àwọn tó wà nínú ilé yẹn jù wọ́n lọ torí pé gbogbo wọn jọ wọ́n wà ní gbogbo yẹn máa sọ pé ẹ ní evidence ẹ ní evidence kẹ́ ẹ ní nǹkankan ẹ kàn fẹ́ máa fi everybody sí ẹ dẹ́ máa raise hope everybody ni you want to be creating impression Only Mama Mohbad has apologized. lọ́ọ̀yà ń gba owó <laughs> tí lọ́ọ̀yà bá fẹ́ gba owó wọn bí ìyá yín dáadáa kẹ́ ẹ ra nǹkan kan mi ní kẹ́ gbà fọ́lọ́hún o mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo ní kẹ́ ẹ gbà fọ́lọ́hún kẹ́ ẹ gba royalty ọmọ yín kẹ́ ọmọ yín grandchild yín mọ́ra ní káwọn olóṣì kó ṣì dànù sígbó kẹ́ fi yá ọlọ́run kẹ́ gbowó royalty ọmọ yín iye tí mo fẹ́ kẹ́ pín kẹ́ tọ́jú mi sílẹ̀ fọmọ yẹn fún fújọ ẹ̀ fi ìṣòwò fún they are telling you ìyá Mohbad Bukky Jesse ló máa sọ fún pé kò nílé bàbá bàbá Jesse kò nílé bàbá ṣé bàbá Jesse ló fẹ́ bá sọ̀rọ̀ ni gbà tí ń ṣe òkú bàbá Jesse ni ìyá Mohbad fẹ́ bá sọ̀rọ̀ ṣèbẹ́ tó bímọ fún ni odidi ọmọ mẹ́ta ẹ gbà mí o olúwa ayé ń sọyàn dídàkudà o wọ́n ń fọ̀bọ lọ yẹn wọ́n ti fọ wọ́n ti fọ̀bọ lọ yín wọ́n ti kàn yín ní àbùkù lẹ́kùn ẹ̀ tí mọ̀ wọ́n kàn yín lábùkù ìyá bàbá Mohbad máa sọ pé ẹ gbúdọ̀ bá legal team sọ̀rọ̀ ẹ gbúdọ̀ bá legal team sọ̀rọ̀ gbogbo àwọn tó wà lórí ọ̀rọ̀ yẹn ní orílẹ̀-èdè nàìjíríà tó kàn fẹ́ kán kán parí wọ́rọ́ mọ́ Wùmí for fun mi ni wọ́n ń jà ọ́ torí bẹ́ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé ìjà tún ṣẹlẹ̀ ṣe rí ẹ̀yin tẹ́ máa ń endanger ayé yín mò ń bọ̀ fún yín stop endanger yourself ọlọ́run mo dúpẹ́ tèmi o mo dúpẹ́ o má jẹ́ kọ́ ọmọ mi ṣe léyà o ọmọ wa ọkùnrin àti obìnrin àní ṣe léyà lórúkọ jésù ẹ̀mọ́ kéèyàn jẹ tó bá sọ pé kéèyàn má jẹ ìyàmọ́ pọ̀mọ̀pọ̀mọ̀ ètì ẹ̀ ń jẹ ìyàmọ́ pọ̀mọ̀pọ̀mọ̀ ètì ah! wọ́n máa fojú yín ráre o bọ́tẹ́ ẹ̀ mọ̀ torí pé wọ́n ń fún yín wọ́n bìrì pé wọ́n fẹ́ fún yín nìkan they are raising your hope raising your hope raising your hope wọ́n ń fọ́ gbogbo ilé yín ti fọ́ ah wọ́n máa fọ́ o ah ayé máa burú o wọ́n ṣèkà tó tó yẹn fún yín wọ́n tó ń ba ayé yín jẹ́ sí wọ́n ń fọ́ yín ìka yẹn anyway ẹ rí pé tàbú ni Bukky Jesse ló máa jáde ló máa sọ wípé ìyá Mohbad ò lè bá bàbá Mohbad sọ̀rọ̀ ẹ gbọ́ bàbá Mohbad ẹnìkan wá tá a mọbi tó ti wá àtọ̀húnrìn wá ó wá sọ wípé kì í ṣọmọ yẹn nìkan náà bí tó tó pamọ́ pọ̀ tó kú o ọmọ tó kú yẹn nìkan ló kú ọlọ́run nìkan nìkan sorry o kì í ṣe ọmọ yẹn nìkan tó kú yẹn ni wọ́n bí o wọ́n ní ọmọ they have one boy and a girl again gbogbo ọ̀dẹ̀ rí wọn kì í kò sí kò sí teenager mọ́ nínú wọn they are all wọ́n ti grow <laughs> wèrè kan wá jókòó sórí social media máa sọ pé ẹ wá sọ́dọ̀ mi ẹ ti dọmọ mi máa pọ̀n yín. anyway àwọn tó ń play game pẹ̀lú yín wọ́n tẹ́ bá ti lọ sílé ẹjọ́ ẹ lọ rojọ́ o bí wọ́n ṣe sọ torí gbogbo èèyàn náà tó ajá ṣe ń béèrè pé a fẹ́ justice tí gbogbo èèyàn sọ pé wọ́n fẹ́ justice táwọn èèyàn ń béèrè fún justice táwọn dẹ̀ nu wọn ní àti pé bàbá Mohbad náà tóun fẹ́ justice òun náà ni gbogbo wọn ni adájọ́ ṣe ń jókòó lójoojúmọ́ bàbá adájọ́ ṣe ń jókòó yẹn ó máa máa gba owó ní ọwọ́ ìjọba náà ọ̀dọ́ certainly but àwọn ti lọ́ọ̀yà yẹn àwọn lọ́ọ̀yà yẹn máa sanra o wọ́n dẹ̀ máa gbádùn gan skin wọn máa dán ní yòlò kó tó di pé wọ́n parí kéèsì tó lè lo ten years à ah, kọ́ máa lọ jẹ́ pé tó bá yẹ ẹ máa sọ pé ẹ mú lára owó royalty wà ẹ fẹ́ sanwó lọ́ọ̀yà ṣé ẹ fẹ́ kó débẹ̀ tán bá ti pé owó máa ti fẹ́ tán abẹ́mọ̀ pé gbogbo ìgboro ti lé ń sìn ìgboro lé o ní nàìjíríà especially ọdún àwọn tó wà nílùú òyìnbó náà even wọn nílùú òyìnbó ń sìn torí pé gbogbo owó tọkàn máa jù káàkiri wọ̀nyẹn owó wọ̀nyẹn tó owó burúkú náà jù kiri yẹn ilẹ̀ gbẹ́ everywhere ilẹ̀ hmm. gbẹ tó bá gbẹ pé láti ayé ìgbà tí covid àti ogun ti ṣẹlẹ̀ báyìí tí gbogbo ẹ ti ṣe ẹ ti rán sáà ìjọba fraud gan owó di àfagbára wọ àwọn tó dẹ̀ ní owó yẹn sílé tó kù díẹ̀ díẹ̀ ni wọ́n ń ná díẹ̀ díẹ̀ ni wọ́n ń ná pẹ̀lú ọgbọ́n. Hmm. Hmm. wọ́n pinlẹ̀ yìí sí wẹ́wẹ́ ni. Go down, go down. excuse me am I bínú mo ń jẹ Am hmm, I ẹ má bínú ọmọ mi ló fi lọ mí tí bá ti wà lórí láṣà tó máa ṣàfihàn kọkọ lọ mí má dẹ̀ gbà á. Hmm. sorry you are caring now ọmọ gidi kò ní bàjẹ́ fún ẹ ó máa tọ́jú ẹ ò ní dìdàkudà láyé ìwà ò ní bàjẹ́ ọlọ́run ní gbà wá lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run fẹ́ bá fẹ́ bá tèèyàn jọ máa gbà wá lọ́wọ́ ẹ̀ ni ọlọ́run ti gbà wá lọ́wọ́ jésì. tábà ní ká máa play gbogbo nǹkan tí Bukky Jesse ti tó ti ṣe lórí mídíà yìí i was surprised ó ti lọ ń tú ilẹ̀ pamọ́ mi ò sọ pé wọn ò ní tú àṣírí pé wọ́n jà wọ́n gúnra wọn pa o mi ò sọ pé kán má sọ bẹ́ẹ̀ o ṣé mo kàn ń sọ fún yín tó bá ṣàlọ́ yá tí géèmù yẹn lọ change hmm. tó wàá sọ pé now all of you you can now confirm that the baby belongs to Mohbad and um, there's nothing kìnìkan kìnìkan ẹ tó máa ń pe Wùmí eléyìí tí mo fẹ́ sọ fún ẹ jọ̀ọ́ má bínú jàre ẹ máa ń pe Wùmí ní transformer lẹ́kì. Like má bínú o Wùmí ṣé Naira Marley òun náà tó dàbí kí ló dàbí yẹn náà òun náà dàbí aláǹgbá aláyọ̀ ń bẹ̀rẹ̀ aláyọ̀ ń bẹ̀rẹ̀ hmm, aláyọ̀ ń bẹ̀rẹ̀ ṣé kò tí ní bá kò tí ní rèpù kò tí ní rèpù Wùmí rí tó gbénu ilé ẹ̀ tọ́nà máa ń kó àwọn ọmọ ọlọ́mọ sínú ilé wọ́n máa fi ń ṣe wọ́n ṣe àlejò kò tí ní ṣe mélòó ni story gan tí Wùmí fẹ́ kàlàyé ẹ̀ story ẹ̀ ti jẹ́ kó búùkù ẹ̀ ti kún jù kí ló dé at the tender age ó ti kún jù wọ́n máa ti ayé náà ló sun débẹ̀ ẹ̀yà pé bọ́n ṣe rí ní system wa ṣé nínú system yẹn ṣé Mali ètò máa tó wá rojọ́ ẹ̀ kiri ẹ rò bóyá Naira Marley gan tó sọ pé ta ni bàbá bébì ta ni bàbá bébì bóyá ara gan ta oúnjẹ lọ́sìn ni you know dùn ni torí mo tún gbọ́ pé bàbá sọ pé lára àwọn àlè ìyàwó ọmọ òun ló pa ọmọ òun ta ló sọ fún yín pé Naira Marley kò kì í ṣe àlè ẹ̀ kò ń ṣe bó tẹ̀ máa jálè gbogbo àwọn ọmọ tó bá wà bẹ́ẹ̀ wọ́n máa rí ìbẹ̀ṣẹ́ kò lè sọ ọlọ́run wọ́ tó bá ní kàn sọ to God tó bá jẹ́ ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó máa ní kò ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ náà lẹ́yìn tó bá ṣe tán àwa ni kan fẹ́ nìkan that's what they are doing playing game with people children in the system that they will turn the complainant to accused. <laughs> What a life. Ayé le o. Ayé le o, ọ̀rẹ́ mi, ayé mà le. Nàìjà le o, ààrẹ mi, Nàìjà male? le. Ẹ̀bẹ̀ ni mo mọ bọ́lọ́run kó má máa fi Nàìjà bá mi jà o. Ẹni tí wọ́n bá fi Nàìjà bá jà, hmm, àjàjà Yorùbá ti ẹ̀ ẹ ti gbọ́ rí ibi tí wọn ti ní confam nǹkan tó máa déédéé kọ sí tó máa máa rojọ́ tó máa máa ṣàlàyé báyìí tí ò ní dùn mọ́ anybody lójú létí mọ́ tó máa àjàjà tó máa ti lè rí èèyàn tó fẹ́ fún ọ lówó you are want to give money you want to give you money and then <laughs> wọ́n rí òtítọ́ lórílẹ̀ kòrókòrò báyìí wọ́n máa máa dẹ̀ sọ pé irọ́ ni sẹ́ apọkọjáyé o àwọn dẹ̀ pọkọjáyé wọ́n pọkọ sáyé pípọ̀ oríṣiríṣi ló wà àwọn ẹlòmíì pọkọ ọkọ wọn ò wúlò kò wúlò fóyìnbó ṣẹ́ni tí ọkọ ẹ̀ ò bá kú ṣóyìnbó máa bàbá tọ́jú ọmọ ni bírú ọgùn tá à ń sọ lẹ́ẹ̀kan yẹn gbogbo majority ọmọ wọn òyìnbó ló bá wọn tọ́jú ẹ̀ hmm, child benefit òyìnbó ni because wọn àti declare wọn pé wọn ò ní bàbá ṣé ẹ̀ kú sáyé ṣé irú ọmọ jésè yẹn ń sìn láyé ń sìn òyìnbó London ló ń bá wọn tọ́jú ọmọ ṣé àwọn tó bí wọn wọn ò kú sáyé wọn máa búyàn people don dey àwọn èèyàn kì í ronú kan lọ anyway ṣá àwọn tó gbé ọ̀rọ̀ fún wọn náà wọ́n ti mọ̀ pé wọ́n kàn fẹ́ silence àwọn ọlọ́gbọ́n kán dẹ̀ gbé fáwọn àṣírí kán dẹ̀ máa rò pé wọ́n gbọ́ lójú ara wọn but at times wọ́n kàn rí búùkù àṣírí kó balẹ̀ má máa rò pé wèrè bíi tòun ní gbogbo èèyàn ìgbà mẹ́wàá dẹ̀ máa wo wèrè náà wá kàn fáwọn àṣírí lẹ̀ pé ẹ máa gbó bí ajá bàbá Mohbad owó táwọn lọ́ọ̀yà ti gbà lọ́wọ́ yóò máa pọ̀ gan bẹ́ẹ̀ náà ni eh, eh, of recent ó sọ pé ó lóun ò sí nínú àwọn tí justice for Mohbad àbí kí ni iṣẹ́ tíìmù lẹ́sẹ̀ pé àbí gúrùpù àbí kílẹ̀ lẹ́jẹ̀ ó lóun ò sí lára yín tó bá ti di pé wàhálà wà á ní òun ò sí lára wọn tó bá ti pé wàhálà tún lọlẹ̀ díẹ̀ á tún bò sí everybody abúkíjèsè kí ló dé kí ló dé o ti ní ah o ti wà o ti máa ń burú ah ọjọ́ tó ń fẹ́ lọ ṣe rálẹ̀ yẹn o ò jáde lọ wàá ní nǹkan kan ṣẹlẹ̀ ní o kò bá jáde lọ gbogbo nǹkan ló máa dọ́jú bá tó bá ti wá di pé kó máa búra múra mu bí ìpon wẹ́n tó máa pàjẹ́ wàá máa búra múra mu wàá máa fọ́ǹbù lórí wàá máa wọ́ǹbù lórí mídíà. ó bà gbogbo ilé onílé jẹ́ lórí ikú ọmọ wọn ó dáa èèyàn bá láìka ọkùnrin ó lè wúwẹ̀ náà wàá kàn pé pé wò ó sì mọ bí bàbá Mohbad mo like mo fẹ́ fẹ́ yín màá ṣèwé fún yẹn màá wá sí London ẹ̀dùn àti bíbọ̀ ẹ̀nà olóòna wàá máa ṣò you understand mo ti mọ àwọn ìyá kan náà gbogbo àwọn ìyá tó ń kówó Nàìjíríà fún yẹn náà majority of them mo mọ àwọn bíi méjì kan bá wọn máa ń ra ọkùnrin ni hmm, ọkùnrin wọn máa ra lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí náà dẹ̀ ló máa ń rà anyway gbogbo àwọn lọ́ọ̀yà yín ló máa kọ́lé ló máa ra mọ́tò ó ah, náà ní mo ti pe lọ́ọ̀yà èmi náà ti pe Fálànà tí ṣebí ṣé Fálànà sì ń dúró fún ṣóò ló sì ń ní omi sì ń lò ṣá torí mo fẹ́ lo Fálànà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o ẹ jẹ́ bá mi sọ fún bàbá yẹn a máa sùn mo fẹ́ sùn àwọn tí ibi tí covid wọn níbi tí covid kọ́kọ́ bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí spread káàkiri àgbáyé torí covid yẹn kàmí covid yẹn nígbà yẹn corona covid àbí coronavirus mhm. ok eh, coronavirus lèyìn náà máa lọ mẹ́ẹ̀ ok <laughs> corona náà ló wà nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ibi tẹ́ ẹ máa ń lọ <laughs> ok ẹ̀yin náà lọ sí corona hmm. coronavirus nígbà tó ṣẹlẹ̀ bí mo bá mo pe mo ti ó ní wọ́n pé kí nílẹ̀ ẹ̀kọ́ yẹn Falana. àwọn máa máa fẹ́ sùn àwọn tó gbé covid wà tó ló mú mi gbà yín wọ́n dẹ̀ máa sọ dá méjì sí àti àwọn tó bá gbọ́ lé platform hmm. tó bá gbà wọ́n láàyè láti gbowó lé hmm. ti sú ẹ. Bukky Jesse sọ wípé ó ta Liam kì í ṣe Liam ipò máa ṣán kú lórí platform ẹ lónìí ẹ ẹ̀ dẹ̀ sọ fún pé kó dúró kó má ṣiṣẹ́ yẹn mọ́ fún gbogbo nǹkan tí Bukky bá ti ṣe sí Liam ṣó ti yé yẹn bàbá Mr. Loba ṣé wọn kó mo kó Mr. Simpson you be pro for it ṣe mọ̀ pé wọ́n ń nawọ́ sọ̀hún yẹn láti máa bá fa wèrè because àwọn èèyàn ń dá public funds láti máa gba lọ́ọ̀yà fẹ́yìn láti máa fi búlé ọmọ kékeré ṣòdìyẹ you be pay for it in Nigeria you better tell him now because me first ẹ máa pọ́n mo sọ pé kí wọ́n ṣe èpèdè fún tó bá ṣe tán sí alóhùn ò ṣépè fún léyàmọ̀ á ní ẹ lọ mú jáde ibi tóun ti ṣépè in fact orí ibú kí jèsè ti yí orí ẹ ti yí ẹ má gbàgbé challenge wa o ẹni tó bá ti ní píkṣọ ọmọ ẹ tọjọjọ yà àbí tọjọ ń gbélé ó lè ṣó ẹ o. Bukky Jesse ṣó sànù ẹ kàbá ẹ wojú ẹ Bukky Jesse ṣó sànù ẹ kà wojú ẹ gbogbo wa la máa fi ẹ máa post pẹ̀lú àwọn ọmọ wa post with your child. àwọn míì nínú àwọn tó tó ń wò lórí social media yẹn tẹ́bárẹ́ ẹni tó wà ní abroad nínú wọn èmi wà ní má jẹ́ ń sọ ní kìnìún ọgbà wọlé lómi wa o gbogbo ọ̀nà kó fóònù fún these days. tí wọ́n bá ti tẹ́ bá ti sọ̀rọ̀ yìí amicably from beginning ẹ má máa ẹ má ti lówó nsìn ẹ má ti wà ẹ má ti wà òkè ẹ má wà òkè ẹni máa sọ́fà bẹ́ẹ̀ ṣe ń sọ́fà yẹn bọ̀dẹ́ bá ti fẹ́ gbowó nsìn wọ́n má ti sọ pé ẹ jáwó fún bẹ́ẹ̀ yẹn ẹ dáwó fún bẹ́ẹ̀ yẹn ẹ dáwó fún bẹ́ẹ̀ yẹn Okay. Okay, ta ló tún pè mí. Bí tí ṣe tán, màá pè yín. Màá pè, màá pè, ló bá ṣe tán. Ah, ó lè fáyìn. Look at this. Mm. Mm. anyway. ọ̀rọ̀ púpọ̀ ò kàgbọ́n nǹkan ti ṣe yín. Hmm. causing the child. Mm-hmm. lórí Bukky Jesse Karimo ọmọ thirty something ó wá di àǹtí Bukky àǹtí Bukky Jesse <laughs> hmm. torí pé àwọn èèyàn fẹ́ ṣe èrè torí ṣí popularity yẹn àwọn èèyàn ń ta right wọn gan-an torí nǹkan táwọn èèyàn fẹ́ jẹ kò jẹ́ kó gbọ́n mọ́. ọlọ́run gbọ́ mo bá gbọ́ pé ah my sister ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó kàn wá pè sórí fóònù ẹ̀ ni ó kàn pè wọlé ni o ayé ẹ já ẹ̀yin ò rí pé kàrímọ́lá sọ ó pè sórí ṣáàtẹ̀ ayé ẹ já ayé ẹ kọ́kọ́ já kó tó sọ́mọ courage kó tó wá máa pé kàrímọ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹni tó máa sọ pé ọmọ òṣì kò ní dáa fún kò ní ṣe kí ní kan pàtó kọ́kọ́ gbóhùn ẹ̀ báyìí <laughs> ẹ̀rù bà anyway ṣe mọ̀ pé mo máa ń try láti já ṣe àwọn èèyàn géèmù tó ń play pẹ̀lú yín yẹn at the end of everything kó má lọ jẹ́ pé nǹkan tó máa jẹ́ kẹ́ ẹ lose kò kàn mí o ṣe mọ̀ pé ah, mi ì sọ pé ẹ ti understand mi ì sọ pé kẹ́ fún mi lára owó yín o mi ì dẹ̀ sọ pé mo fẹ́ ẹ ti understand hmm. but kẹ́ má lọ yóò má lọ dé pé. <laughs> Hmm ó jẹ́ pé ẹjọ́ lẹ gbé wá wàhálà lẹ pàdé wàhálà yìí pọ̀ jù hmm, kí wàá lọ jẹ́ pé ẹ̀ wá nígbà anything ìyẹ àwọn adájọ́ kan sọ pé well you now confirm that the baby belongs to the Mohbad ninety nine point something ninety nine kìnìkan kìnìkan and he is legally also married you know additionally, is married to the Mohbad kìnìkan kìnìkan kìnìkan rárá ọkọ̀wó fún ẹ kówó fún ó yá Mohbad àmì Liam tó ní bólẹ́gì tó tún ní rábìtì tì ní kẹ́ ẹ kówó fún ẹ má kówó náà fáwọn tó bá ṣe nú pẹlẹbẹ tó tún ṣorí pẹlẹbẹ ẹ ti yẹ yín báyìí Liam kan máa gbowó ní tiẹ̀ ní bá máa lanu sátẹ̀gùn <laughs> ó máa dùn yín o ìyá Mohbad ló máa dùn yín. <laughs> àyàyà kó máa tẹ̀yìn bá tìlú wa lọ gbọ́mọ ẹ lọ sí skul tó tó kúrò ní nàìjíríà kó tó lọ lóyìnbó for some time báwo lè ṣe wá fẹ́ máa pè <laughs> nísìnyí wọ́n fi sísẹ̀mù pa òwe fún wa bí ìwé kàgbé family family wo tẹ́lẹ̀tẹ́lẹ̀ change tí ní kọ́ bá mi transfer yẹn tí màá fi sanwó fún onílé mi bí bá ti jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá ti máa pín tó bá pín náà wọ́n ní respect yẹn ẹni tó bá fún lówó tẹ́lẹ̀ tí ò respect ẹ fi mi pa wèrè oníkálukú kó jẹun tó bá ti ń ṣe ẹni tó bá dẹ̀ ti ṣiṣẹ́ fún kò ní kó máa san sálárì yín o ṣiṣẹ́ fún mi mi lè san sálárì ẹ̀ o dẹ̀ dìbò fún mi tó bá dìbò fún mi ńsìn yìí máa san sálárì ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ o ṣiṣẹ́ fún mi o dìbò fún mi màá máa san sálárì lóbi jùjú with that o dẹ̀ san tight o san offering bí owó ti ṣe ilé tí mo ilé ilé tí mo kọ́ sí rural area tó jẹ́ ẹ̀kọ́ tó yẹn ẹ tó ń tẹ́sán ilé àì máa fi ṣe charity kì í ṣe pé a máa máa níta o a máa fi ṣe charity ni akẹ́rù tàwọn máa fi ṣe charity but face to face ni kì í ṣe lórí social media yìí àwọn fraudster ló ń lọ káàkiri àtàwọn terrorist àwọn tó ti train àwọn wèrè àwọn òkú wèrè ó pọ̀ gan ìyẹn máa máa gánà dìde àná <laughs> àwọn èèyàn àná èèyàn máa ń ṣe mí o but kẹ́nìkan wa máa kàn délé nísìnyí kó lọ gbé agbárí kan tó tó sán mọ́lẹ̀ kó wá gbé fún mi kó ní kí mi èmi mo lọ jàǹbì kan àbó lọ jalè wọ́n wá ṣan orí ẹ̀ mọ́lẹ̀ wọ́n ya fọ́tò yẹn wá sí sẹ́ǹdì tẹ́mi kémi wá lọ san owó hospital <laughs> èmi mo tiẹ̀ ṣubú ni. àbínú sísẹ̀mù mi ló wà anyway bàbá Mohbad ǹtẹ́ bá ti fẹ́ sọ ẹ sọ ní kíákíá o ṣé ti yé mẹ́rin torí a sọ pé ariwo yẹn ti ń pọ̀ jù ó ti yé. Mm, ariwo yẹn ń pọ̀ Wùmí máa ya fọ́tò ọmọ yẹn dáadáa má kàn sọ̀rọ̀ ó ti yé bẹ́ẹ̀ ọ̀dọ́ ọ̀hún tó bá ti sọ̀rọ̀ pé ókè o gbogbo evidence kan tó fẹ́ sọ rẹ̀ anigé ẹ̀yìn èèyàn ṣé bàbá Mohbad kí ni ìyá Mohbad máa mọ̀ tí bàbá Mohbad ò ní mọ̀ the assumption ni gbogbo wọn kàn ń rò kí ni bàbá Mohbad máa mọ̀ tí wọn ìyá Mohbad ò ní mọ̀ gbogbo wọn wọ́n wà ní wọ́n sọ pé inú ilé ni ó kú sí àwọn èèyàn dẹ̀ pọ̀ nínú ilé nígbà tó kú okay now ẹni tó mọ nǹkan àdúrà ló mọ nǹkan tí ìyá Mohbad ò mọ̀ ó ti yé ẹ wọ́n sọ pé wọ́n máa pọ̀ ìyá Mohbad lé wọ́n máa gbé ní ìgbẹ́fẹ́ kiri kan bá kan for her to ẹ wá sọ kiri kan a fẹ́ gbọ́ jọ jẹ́ ká gbọ́ ká tún lè gbọ́ ká lè gbọ́ ká lè ṣe nǹkan mi ká dá nǹkan mi ṣe. only too late so mo fẹ́ kà á kí too late it is making no difference she has shown exactly who Okay, Woshi is okay. Àwọn èèyàn ló lè jẹ́ you see people who play the game do you understand? People who are playing those uh, game of life people like me playing game with people's life wọ́n lè ní kó lọ ṣe bẹ́ẹ̀ kó mọ̀mọ́ tó ṣe bẹ́ẹ̀ fún Wùmí so inú Bukky Jesse à ń dùn wọ́n content tó bá dẹ̀ ṣe tán apologize ìdónà ni á dẹ̀ nígbà ẹ̀rẹ̀ wọ́n á tún dáwó fún wọn á fi wá gbowó tó ó ti gbowó owó tó gbà sí i ó dẹ̀ ló máa fún lówó lóṣooṣù ẹ jọ gbogbo ẹni tí ọmọ wọn Ọlọ́run ò ní jẹ́ kọ́ ọmọ tèmi kú ẹ tẹ́wọ́ àdúrà ọmọ mi ò ní kú o àwọn ọmọ wa ò ní kú ẹ jọ o ẹ jọ o àwọn olórí aṣọ yín tó ń fún yín lóúnjẹ àti tí ò tí fún yín lóúnjẹ náà àwọn ọmọ rere àwọn ológo tó máa ṣe dáadáa tó ti máa gbólẹ̀ dìgà àwọn ọmọ wa wọ̀nyí lórúkọ Jésù Ọlọ́run jọ o má pa wọn o má pa wọn mi o ìwọ náà lè gbà fún rẹ but ẹ̀yin tí ẹ bá ti wá rírú ẹ̀ tẹ́ ti rírú nǹkan tó ń ṣe fún ìyá Mohbad yẹn tó ti rírú ẹ̀ o lè lọ sọ́dọ̀ Bukky Jesse ó máa ń fún wọn ní owó oúnjẹ lóṣooṣù ṣùtìyé ẹ ó máa fún wọn lówó oúnjẹ lóṣooṣù torí pé ń ṣiṣẹ́ ní mi bóyá Bank of London ló ti ń ṣiṣẹ́ tẹ́ bá ti ní problem bá ti rẹ́ni tó ní problem tí àwọn ti lu ọmọ ẹ kì í ó níbi tó specialize ìbùkún ní kálukú níbi tó specialize lé lórí àwọn tó bá ti lu ọmọ wọn pa tó bá pọ̀ mọ́ ológo wọn ṣó ti yé bẹ́yẹn ó máa bá wọn ó máa bá wọn gba owó solisidi fún owó lórí mídíà hmm. ṣó ti yé ẹ lè lọ síbẹ̀ ó máa fún yín á dẹ̀ tún pè fi yín sínú payroll á máa fún yín ní owó oúnjẹ lóṣooṣù. 急。 Mm. Uh, A, her gullible and stupid followers laugh it up as she gossip. Truly, they are all dumb. Bukky Jessica do more than. can do more than a mad dog in a kitchen. <laughs> Actually, she know what she's doing. She's making money. Yes, if they contribute money on that platform, she get money. So, and àwọn kan dẹ̀ ti máa ń Dada, I want to go bá raise No, náà náà máa bring it down when it is time. I want an uncle a sọ fún yẹn níjọ́ yẹn lọ́hùn tó bá ti ń gbowó o make sure you expose it to do the calculation nǹkan ni wọ́n by force by fire tó ń dragẹ̀ àti ẹ̀dá sí tá a bá ti sọ yìí àti dákẹ́ àwọn tó bá rí ìṣẹ̀ náà ló máa bring it down àwọn ọ̀kẹ́ àwọn èèyàn ń rèsì èèyàn wọ́n máa <laughs> gbowó kó gbẹ́mí ẹ̀ lẹ́ẹ̀ni nǹkan láàrin ìran tó ń gbé wọlé tó ń ti fi ọ̀bẹ sí yìí kò dẹ̀ ṣe kí wọ́n ní kó máa fọ̀bẹ rẹ jẹ <laughs> náà ọbẹ̀ tó fẹ́ fi gbẹ̀mí ni ọbẹ̀ tó máa má kẹ̀jẹ <laughs> wọn ní fi gún wa o wọn ní fi gún mi ọlọ́run jọ o. Okay, Buki yes is angry and uh, hungry and needy. help. Mm. She's not need she she have money or she put all of them to roll up. Don't say that you. The money in Nigeria, some people they have the money of Nigeria in their pocket, and the rest people you should know how it goes, how you wrote on this media. You don't know. Mm. Oh. <laughs> Wọ́n á fi hype ẹ̀ lọ́ba gbé sókè báyìí gbàtọ́ náà bá ti gbàgbé báwọn ni àṣebí wọ́n sọ pé nìkan akọmọjà yìí èwo ló kiri kékeré kan lára ibi tó bú yẹn náà máa fi dánwò náà bá ti fẹ́ dánwò wọn kàn sàn mọ́lẹ̀ lójijì ni tó bá gbọ́ pé lójijì láyáyé ibèdí ọ̀dọ́ mú pọ́ <laughs> wọ́n ṣe wọlé wá tán wá <laughs> owó ẹjọ́ ni àwọn kan máa ń kó sílẹ̀ <laughs> lọ́ọ̀yà ọlọ́run gbọ́ ẹnìkan ṣẹ̀ mí ṣùgbọ́n tó bá lè lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tó lè lọ sórí òkè alágbára ayé ni o hmm. my spirit will come down but my spirit is provoked. <sighs> a ní kó lọ gbowó ń bẹ torí pé ọmọ alébi ń pa á ló lọ gba they are playing game anyway ìyá Mohbad náà wọ́n ti wọ́n ti ń play game you better do this thing quickly Come on, go to ṣe kó sódà tẹ ní lùsì sórí gbogbo àwọn èèyàn tó máa ṣe pé wọ́n fẹ́ dogun wọ́n fẹ́ dọ̀gbọ̀n sórí tó bá ti lẹ́yìn ọdún kan báyìí ẹjọ́ yẹn náà máa máa lọlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó lè ten years which ṣe wà yẹn gbọ́dọ̀ tí wọ́n máa rówó ṣe wọ́n ti ná gbogbo owó yìí tán bóyá ẹni tẹ́ ń to ṣe jọ́ gan àwọn tó kó yín dání gan <laughs> tí wọ́n gbọ́ ohun royá ti wà lọ́wọ́ gan wọ́n ti kọ́ máa ti máa darúgbó lọ́ máa kú kó tó di pé wọ́n parí ẹjọ́. anyway advice mi ẹ rí pé ẹnu yín ṣe mí ṣùgbọ́n tèmi ṣọlọ́run tẹ bá ti ń jẹ àwọn nǹkan tán fún yín ẹ wà careful torí ọ̀bẹ yẹn lè mean many things ọ̀bẹ yẹn lè mean many things ọ̀tọ̀ ọ̀bẹ má kẹ̀jẹ̀ àá ó lè mean many things ìdà ọ̀bẹ yẹn kẹ̀dẹ̀ bó ṣe ṣe ṣabala yẹn ó mìn ó lè mìn wọ̀ kó jẹ́ pé wọ́n máa kàn fi yẹn tàn yín náà ní láti yìnyín tẹ́ bá ní ọ̀rọ̀ láti sọ ẹ má wojú iṣẹ́ come out and say whatever you want to say mo dẹ̀ tún wá rí i pé Ìyábọ̀ tó sọ pé torí torí ìyá Mohbad ń kọ́ lòun ṣe ń sọ́pọ́tì Wùmí irọ́ lẹ pa o gbogbo yín pátápátá ẹ̀ ń pa irọ́ ni Wùmí tó yẹ pé <laughs> ọ̀rẹ́ ọmọ ọ̀rẹ́ Cynthia àbí kí ni olórúkọ ọmọ Cynthia ọ̀rẹ́ ọmọ Priscilla gbogbo yín gan kí ló dé tẹ máa ń fúnra yín lórúkọ òyìnbó ẹ̀yin ọmọ burúkú tẹ bá ti já títì yẹn ọ̀tọ̀ lórúkọ tán máa fún yín tó bá ti yá báyìí máa forúkọ òyìnbó sí Cynthia Cynthia kí lórúkọ ti ọmọ Ìyábọ̀ náà ìyẹn tó yẹ pé ọ̀rẹ́ ni àwọn méjèèjì ó wá ṣe tó bá Ìyábọ̀ tó ń pa irọ́ it is well ẹ ṣáà filẹ̀ àmúlẹ̀ ṣe ti gbọ́ ẹ filẹ̀ ẹ ti gbọ́rọ̀ mi bẹ́yẹn ẹ jẹ́ kó dilé ẹjọ́ ẹ Bukky Jesse dẹ̀ sẹ́kù wọn máa jáde lójoojúmọ́ sí i kò síṣẹ́ ń bẹ̀ lọ́sọ̀ kò síṣẹ́ nìyẹn ló wọ̀ ó rówó gidi ni wọ́n ti san pay out hey, don, they don pay out. <laughs> ah, they don pay out. Hmm. anyway ọ̀rọ̀ sì kù tá a fẹ́ sọ torí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa mi ìfẹ́ pẹ́ I'll come back again ẹ jẹ́ àgbàdúrà. ọ̀rọ̀ tí mo sọ yìí kì í ṣe kú kì í ṣàrùn I will not support you láti mi ìráyè láti máa sọ̀rọ̀ torí torí Liam ṣé àwọn kó mo sọ pé kán ṣe ìpèdè fún Bukky Jesse ọmọ Bukky Jesse bọ̀tẹ̀ ẹ jẹ́ ká tó ṣe ìpèdè fún ẹ jẹ́ kó kọ́kọ́ bójú ọmọ ẹ̀ síta ẹjẹ àfi punishment kékeré kó kọ́kọ́ gbójú ọmọ ẹ̀ síta tó bá ti kọ̀ tí ò gbé síta kánjọ kì í ṣe pé kó kàn gbé briefly o kó wà ní come and show your face kó gbé síta báyìí kó dúró bí síwájú camera at least be ten minutes kó mọ ẹdẹ sọ̀rọ̀ kó address wa ṣó ti yé hmm. táwọn èèyàn bá lè kọ questions abẹ platform ẹkẹ ìbìrì question lọ́wọ́ mọ ẹ ṣó ti yé pé bí ọmọ màmá ẹ ṣe ń ṣépè fún ọmọ kékeré infant yẹn pé ṣó dáa bẹ́ẹ̀ ẹ béèrè lọ́wọ́ bọ́ yìí tó bá ti wá kọ̀ tí ò bá ti ṣe tí Bukky ò bá ti ṣe bẹ́ẹ̀ yẹn ìpè tó ṣẹ́ fún Liam yẹn ẹ máa ṣe retaliate ẹ máa retaliate. torí ṣẹ́rí tí bá ń sọ story mi gbà mí story mi ò yí àwọn èèyàn a lot of people they don't understand me some things is even irritating some stories is repeating. ǹjẹ́ ọ̀nà tí mo sọ yé yín ṣá tí géèmù yẹn bá parí tán bá sọ pé ọmọ yẹn ọmọ yín ni tán dẹ̀ sọ pé gbogbo owó máa kó fún lèyà ẹ ní owó kọ̀ọ̀kan bẹ̀ wọ́n ní fún yín lówó. ẹ wọ́n ti sàn ọmọ yẹn á wá ṣe kí ni á wá gba ẹ̀yìn á wá gbòfò ẹ wá máa force láti máa lọ wójú mi ẹ dẹ̀ ti ṣe nǹkan burúkú sílẹ̀ ẹ ti yàgbẹ́ sí pálọ̀. tí wọn bá dàbọ̀ máa ń yokùn jà ni ẹ̀yin àgbà wèrè tí ẹ bá wà lábẹ́ pílàfọ́ọ̀mù Bukky tó máa fi ń ṣépè fún Liam olórí burúkú nìyí kì í ṣe kì í ṣe irọ́ ẹ má bínú with due respect àdàbí tó yẹ pé inú yóò dùn sí tó kàn jẹ́ pé ẹ jẹ́ kí ni wọ́n máa ń pè wọ́n tẹkọ̀ máa ń wà lọ́ndà platform yẹn tẹ̀ kí tẹkọ̀ máa ń wò silent watcher tí ò ṣe pé ẹ support gbogbo nonsense tó bá ṣe wọn ni yóò ní burú ní disrespect ẹ̀yìn yẹn because mo mọ̀ pé ẹ̀yìn ọ̀tá ẹ̀ náà pọ̀ náà tó máa ń wò ó you want to see ẹ fẹ́ wo ibi tó tún máa gbé jáde irọ́ àwọn irọ́ ńláńlá irọ́ kàbìtìkàbìtì. ọmọ yẹn ò lè jí mọ́ lọ́ọ̀yà dẹ̀ ń gbowó at the end of everything máa rí pé owó tí lọ́ọ̀yà gan máa béèrè <laughs> hmm. owó tí lọ́ọ̀yà máa gbà ẹ lọ calculate owó tí lọ́ọ̀yà ti gbà. Hmm. tẹ bá bá gba gbogbo owó yẹn gan tẹ fi tọ́jú àwọn tó bá wà nílẹ̀ gan fi wà òkè fúnra ara yín gan káwọn tó wà ńlẹ̀ gan kó tún wà òkè but at the end of the day tẹ bá ṣẹjọ́ títí tí òwò owó wà yọ owó owó òdẹ ni máa lọ ìgbà ò lọ bí òréré ìgbà tó kọ́kọ́ títí tó kọ́kọ́ kú yẹn rí pé wọ́n ń dáwó gan owó ni párapàra párapàra àwa nìkan àgbowó ìbànújẹ́ ń bí àgbowó ẹkún àtòṣí wọn ni wọn fún wa lówó lórí social media torí ẹ̀ mo ti fẹ́ sùn ọjọ́ tí wọ́n máa ṣe anyway ṣáá let me stop for now ìyá Mohbad. you say you want to go back to your husband àwọn wá sọ pé ọkọ ẹ sọ wípé o kó o padà síbi tó ti mọ àbí kó lọ máa bá àwọn kan sọ̀rọ̀ wọ́n ti jù ẹ́ lọ nìyẹn anyway mi you have because the more you live life is a teacher the more you live the more you learn so i'm not blaming you Hmm. tíyàn bá dẹ̀ ìjì ayé ni wọ́n sì ń kọ́ ẹ ó ní máa wàá máa ṣìfinú wé àwọn èèyàn they will tell you to do something kí ló wà lára AC tó wà nínú ilé tán ní kán lọ kó AC mo ní àdúrà fẹ́ lọ́kọ ẹ má máa jà lórí ogun lógun pé òun ò ní kó má jogún ọkọ ẹ̀ òun ò ní kó má jogún ọkọ ẹ̀ <laughs> yorùbá pipo wọn máa máa jà lórí ogun ológun orogún ológun dẹ̀bìtì àyàdé àwọn ọmọ tí ẹni tó lógún tó bá fi sílẹ̀ wọ́n fìyà jẹ àwọn yẹn wọ́n wá ṣe bíi pé ọwọ́ wọn gé bíi pé àwọn ni ẹni yẹn ṣiṣẹ́ lẹ̀ fún Money ní kó máa fún to two hundred you can give people give with with a free mind with love tó bá ní sáwọn èèyàn àti bó bá ṣe reciprocate but I want wọn ò wúlò fóyìnbó wọn ṣọ́ọ̀tì ìjọba wọn máa money, pay. you have to be you have to serve there <laughs> two two hundred Yeah, Mohbad But tí mo boy, pay. Yeah, pé ìyá Mohbad o my love. máa lọ my love. gbúdọ̀ máa two two hundred thousand naira Nigeria government àwọn tó lọ bíṣẹ́ tó lọ bíṣẹ́ lóṣooṣù gan wọ́n lọ bíṣẹ́ ní oṣooṣù seventy thousand ni wọ́n ní kó máa fún wọn wọ́n dẹ̀ máa lọ thirty days àbí twenty four days in a month wọ́n á wọ mọ́tò wọ́n á raṣọ seventy thousand ni wọ́n ń gbà ó wá yá wọn ní ó máa gba two hundred thousand <laughs> fraud <laughs> tí ọmọ yẹn tó bá lówó tọmọ yẹn bá wà láyé àwọn ìyá èló ni two hundred thousand máa jẹ́ fún Davido kò lè jẹ́ nǹkan kan èló ni two hundred thousand máa jẹ́ fún Burna Boy kò lè jẹ́ anything èló ni two hundred thousand máa jẹ́ fún gbogbo àwọn àṣàkẹ́ yẹn tó bá ní parents ọ̀fẹ́ máa fún wọn it's not tí wọ́n tẹ̀lé housemate wọn gan lè ó lè owó tó máa jí lára wọn gan lè jù bẹ́ẹ̀ lọ ìzòkò ju bí hundred dollar but ọmọ yẹn ò sí láyé mọ́ it's gone and the things royalty ẹ̀ kò ní máa ṣé wọ́n tún play orin ẹ̀ bíi ti tẹ́lẹ̀ wọ́n play orin ẹ̀ mọ́ ọjọ́ tó kọ́kọ́ kú yẹn bíi three four months gbòòrò dàrú ni ah kẹlẹ̀ mọ́ pé ọlọ́run bínú and again kán tó rí ọmọ yẹn pa àwọn family ẹ̀ both father and mother ìṣẹ̀dá wọn sign ìṣẹ̀dá àwọn àwọn méjèèjì yẹn ìyá àti Baba. ó sign because wọ́n ń finú bá ọmọ náà jà ọmọ náà wàá jẹ́ ọmọ tó tún tó ó ti wá fi àyè gba ẹ̀ṣẹ̀ kò wá sí kò sá lọ sọ́dọ̀ ọlọ́run kò give totally to God irú bọ́n ṣe ti sá ìyẹn tí ìṣẹ̀dá wọn ṣe ti sá ìyẹn mi pé ìṣẹ̀dá wọn ti gbàbọ̀dè ìṣẹ̀dá ìyẹ́ àti bàbá ẹ̀ ti gbàbọ̀dè sí because all of them they are only going there they are not even loving the boy they only go there torí gbàtàn wá sọ pé gbogbo wọn èmù mi ló ṣe báyìí èmù mi ló ṣe báyìí no gbogbo wọn ló they are just after the money settle mi kí n fuck off settle mi kí n get out settle me, kí n máa lọlé mo wá bí torí owó ni ṣiṣẹ́ fún mi kí n gba gbogbo ẹ̀tọ́ tèmi ẹ̀mí you know that's what they are going there to do the deal have been done we are moving we want to forge ahead so that in tó lè jẹ́ kí gbogbo yín náà tẹ́ tell me tẹ́lẹ̀ ìfẹ́ kílẹ̀ yín wó pátápátá bó ṣe ti wà yẹn ah, tí mo bá dìbà kú kò mí pé kílẹ̀ gbogbo léwò bẹ́ẹ̀ ni ẹ̀ tí a kàn ń sọ pé ah wọn ò lè rírú ọmọ yẹn mọ́ nínú ìdílé yín who said that ta lẹni tó sọ ọlọ́run tún lè ọlọ́run lè gbé ọmọ Mohbad yẹn ọlọ́run lè gbé ju Mohbad times million lọ bẹ́ẹ̀ ni tẹ bá tẹ jẹ́ yẹn wá tiẹ̀ sọ kọ̀ọ̀kan fún yín ṣe rò pé Liam yẹn ṣe rò pé ọmọ lásán ni bẹ́ẹ̀ yẹn bó ṣe bàbá yẹn Liam yẹn ṣe rò pé ọmọ lásán ni ọmọ táwọn tó ní eyín òkè àwọn tó léyín kéyín abẹ́mọ̀ pé búkì eléyín òkè ni bọ̀tí eyín òkè ẹ̀yìn eléyín burúkú ni eyín ẹ̀ ṣé ti yé àwọn eyín burúkú wọ̀nyẹn táwọn tó orí oríṣiríṣi eléyín ló ti bá tẹ́ bá wo gbogbo àwọn tó wà nínú justice for Mohbad majority of them wọ́n ní problem eyín gan so gbogbo wọn ló dẹ̀ ń go against ọmọ yẹn ṣé ẹ rí pé ọmọ yẹn lọmọ lásán ni <laughs> ọmọ yẹn jáde ó já ogun tiẹ̀ ní kékeré ìka náà kò lè jọmọ lásán kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ yẹn fún un kò ń ṣọmọ lásán tó bá tún ń bá ọmọ náà sọ̀rọ̀ gan ẹ̀yìn ti rí ọmọ yẹn kó dọ̀lù rí á tún máa fẹ́yìn tó bá ti ní kó yàwó tó máa máa fẹ́yìn ni. kò ń ṣọmọ lásán ó gbogbo wọn ni àtàrúgbó àtòmídán kò sẹ́gbẹ̀ẹ́ liam tó bá liam jà àwọn ògbólógbò tó ju grandfather ẹ̀ lọ tó ju grandmother ẹ̀ lọ àwọn ogbó àwọn ogbó kirakira yes <laughs> a great boy <laughs> àwọn tó gbó kirakira àwọn tó gbó kirakira wọ́n ti máa sọ pé Liam gbó kirakira ìyẹn mi pé ìṣẹ̀dá Liam kan dẹ́rùbà wọ́n rí pé àgbàlagbà ni <laughs> kì í ṣe pé ó gbó lójúbọ tì í tó wà nú ẹ̀ Ọlọ́run tó great. <laughs> ẹ rí pé Bukky Jesse máa sọ pé ẹ rí ní ikú ti dàgbà <laughs> òun náà kọ́ ló ń sọ̀rọ̀ <laughs> ìṣẹ̀dá Liam ó ń fẹjú mọ́ ó ń fìyà jẹ Bukky Jesse bó ṣe wà yẹn. lórí Liam yìí Bukky Jesse máa lé ọyàn ẹ̀ báyìí ni àwa fi fítà sí á wá ṣàìní ẹ̀ sórí igbá ṣé ẹnìkan máa rí tó máa rí ẹ bó ṣe ń ṣépè fún Liam tí bàbá ẹ tẹ̀jẹ̀ kú á wá rí ẹ á wá sọ pé òun tó fẹ́ gbé ẹ lọlé bóyá wíńdò àní ẹni yẹn á wá lò fẹ́fẹ́ ẹ kó wá lọ pa gbogbo ọmọ olúlé jẹ ìwọ tó gbó tó tún lè rí Liam pó gbó no <laughs> be juju be that ọlọ́run ṣe ìjọ́jú Bukky Jesse tó gbó ó gbó kírákírá ó tún pèlè ààbò ní gbígbó wèrè ní ẹlòmíì o ẹ̀yin ọmọ nàìjíríà àtẹ̀yìn ìyá wèrè àti bàbá wèrè tẹ́ ya tẹ́ ń kóòtù Bukky Jesse lábẹ́ yẹn tẹ́ ń fojú Bukky Jesse ẹ tó fojú ẹ̀ gbolẹ̀ ní o àkàìmọye àwọn tó pè wọlé sóṣà tẹ̀ tó jẹ́ pé wọ́n ń bu ni kò tí ì mọ ẹni tì í ngbà yẹn mo ṣe ṣó fún ṣéṣínà Peter ngbà yẹn nígbà tí wọ́n ní ọmọ wọn kan tí kí lorúkọ ẹ̀ Fúnmi Martins bí so obìnrin kan wọ́n pè wọlé báyìí wọ́n máa ń sọ pé ó máa ń gbèjà ọmọ ọlọ́mọ wọn ò dẹ̀ tọ́jú títí ẹ̀ wọ́n ń dání wọn ò ẹ mọ̀ pé àwọn èèyàn ní orí Facebook yìí ah, obìnrin yẹn tiẹ̀ ti bóyá owó tiẹ̀ ti máa ti kú sí iná láti fi pèsè <laughs> wọ́n pè wọlé sórí ṣáàtì Bukky Jesse bu kò ní mọ̀ I want to òkìjìsì here. I gbó kíákíá arúgbó gidi àwọn seventy seventy five eighty years I want to wọ́n wà lábẹ́ búkìjìsì yẹn àwọn dẹ̀ ní kó máa bú ọmọ yẹn wọ́n tún wá ní ojú ọmọ yẹn dàbí gbogbo a máa sọ pé ẹni tó gbó ni búkìjẹsẹ̀ look ló gbó búkìjẹsẹ̀ èmi kan tí mo mi ò ṣe pé Bukky Jesse times three gbogbo irú Bukky Jesse báyìí àgbà tí mo kọ́kọ́ dé sórí social media irú mi gbogbo ẹ̀ dúdú ni <laughs> mi ì dẹ̀ lóun kọ́kọ́ sí you know irú Bukky Jesse ti funfun láti bíi seven years seven years báwo irú Bukky Jesse ta ti ngbà tó ti lóun dórí Facebook tó ti bẹ̀rẹ̀ wèrè yẹn irú ẹ ti funfun <laughs> òun ló gbọ́ <laughs> kò ń ṣarúgbó ọjọ́ o wá fi Liam wé ààrẹ Bukky Jesse ló dàgbò tó bá ti jáde ńgbà mi abúrò ẹ̀ dáadáa tẹ́rúnlé àgbàdo lè àwa ló ń búyọ̀ ó mọ ebó ìyàrá lọ́wọ́ ṣé tó polo fita fita mà ló máa ń lò èlédùn rẹ ọmọ Liam yẹn pẹ̀lẹ́ díà tis well tis well with you. <sighs> tis well with you. Mm. anyway àwọn ẹ bá wa wá géèmù míì fún Bukky Jesse sọ pé Liam ẹni tí arúgbó tí ṣebí Bukky Jesse lárúgbó tí kékeré yẹ Liam tó jẹ́ pé fine boy ni ó ń búra ẹ̀ ni Bukky na craze ọlọ́run gbọ́ ó kì í ṣe sí oh god àbúrò ẹ̀ tó bá gbélé yẹn kò tètè gbé lọ́sọ̀tìtù ìgbà kan ló ṣe wàhálà títí ló ń jẹ block kò jẹ block mọ́ sí gbogbo irú funfun òun ló darúgbó ó wá pe ọmọ ọmọ ọdún kan àwọn tó kọ̀ sí wọ́n sẹ̀dí mẹ́sẹ̀jì kan sí mi ní. àwọn tó kòṣì Bukky Jesse yẹn wọ́n sọ fún bó ṣe máa bú Liam so wọ́n kò lè mọ̀ pé wọ́n ń bù ni. <laughs> iná eré yẹn ọmọ olùkàrí mẹ́jẹ o olùkà ọmọ olùkàrí àlèlà arógun mọ́sà aṣọ tẹ̀mọ́rù àti ti aláṣẹ ìjìnbọn mi gbogbo náà mẹ́kín o ọmọ ẹ kò kí ọmọ òdì ọmọ wa ọmọ ẹkùn òkè ọmọ òdí o <laughs> ó fọ́nì ṣá bá a ṣe ń sọ̀rọ̀ bíbá látẹ̀kọ́ kẹ́nìbọ̀dì má lè fi sars tv. <sniffs> ó ga ọ anyway. Mm. <laughs> ọ̀rọ̀ mo kì í ṣe ṣe sùn mí ọlọ́run. oh God. Eh, eh. lóṣì ni mo fi ṣe ṣe. kó tiẹ̀ wá rántí pé ọpẹ́lọpẹ́ Liam ó gbọ́dọ̀ pé bàbá lè yàpù tó kú tó fi rí owó ṣe gbogbo eyín yẹn tó fi sẹ́ẹ̀tì díẹ̀ kò ní Bukky Jease ò mórè kò mórè rárá kò ah, mórè o ó àìbá rẹ̀ ju bó ṣe wà lọ wàá máa gbẹ́ pé àwọn olùsí jàdìjàdì kí ni wọ́n ní <laughs> lórí ọ̀rọ̀ Liam yìí àti Wùmí àti bàbá Liam tó ti kú ó ti ralẹ̀ <laughs> ó ti gba go for me. ó dẹ̀ pé wọ́n ló tún ra ajá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí <laughs> oríṣiríṣi nǹkan ló rà <laughs> ó ti ń kọ́ ilé oúnjẹ ní Nàìjíríà tí gbogbo wọn bá sọ̀rọ̀ tán èyí tó lòun kàrí bọ́dọ̀ èyí tó lòun ṣé prime kilo lòun yóò òun jẹ́ tó prime court. ọmọ tẹ́tẹ̀ ò tí gbó dáadáa lókìtẹ̀ lókẹ́tọ̀ mádàmú kì í ṣe ṣe lọ ọlọ́run kọ́ ló sọ pé lè yàmú tètè rìn nídìí yàmú tí ò pọ́dún kan kó tó rìn tẹ́lá pé kò tí ì ó lè ní wọn kí yarọ nílé wọn ló bá ó ní bó ṣe ṣàlàyé níjọ́ yẹn pé ṣebí alọba náà ó lọgọ Mohbad ò ní ọ̀rọ̀ ọgọgọgọ mo kì í yé ṣe gbádùn àṣírí ọmọ a tún béèrè ó ń béèrè lọ́wọ́ àwọn mẹ́mbà ẹ̀ pé àwọn tó wò ó lẹ́yìn àjẹ́ náà ó ní ẹjọ́ nínú ìpàdé yìí yẹn ó ní nínú pàdé yẹn ṣé tẹ bá ti kó nínú pàdé tí wọn máa halẹ̀ mọ́ra yín ni olùsí kò má pọ̀ nǹkan wà ní pàdé àwọn àjẹmọ́sí wa wọn blanford ẹ kò jẹ́ kórìíra ẹ pé alágbára àjẹ lòun ẹmọ ẹgbẹ́ ọ̀tọ̀ ni àwọn tó máa wà nínú ẹgbẹ́ tí wọn ò ní mọ̀ pé wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn òun tó wà nínú ẹgbẹ́ òkùnkùn tó ń bò ó wà ní ẹgbẹ́ òkùnkùn tí ọba sí ní ẹgbẹ́ òkùnkùn báwo ló ṣe máa rí Liam tó máa lọ́gbọ̀n òun lọ Bukky tó ti gbó lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọmọ ẹ̀gán ọmọ ẹ̀gán gbó ó wá ní Liam gbó ó wà ní ẹgbẹ́ òkùnkùn wọ́n búra wọn blindfold ẹ gbogbo àwọn gúrùpù tó ṣiṣẹ́ fún yẹrẹ àwọn kọtìsì ìjẹsìn aláyé bàjẹ́ ọmọ Liam Liam ti wáyé iná ẹ̀yin ọ̀tá ẹ̀ lẹ́ máa excuse ẹ̀ ṣe ti wọ́ ó ti wá iná ẹ̀yin àgbòfò tẹ́ ń gbòjọ́jọ́ orí yín lọ tẹ́ ẹ̀ bá fẹ́ máa jókòó sórí iṣẹ́ ńjọ́ yẹn ó ní wọ́n ta ọfà sóhun o ipe jẹnẹrẹ́pù ìpè jẹnẹrẹ́pù ń ta ọfà sí òun òun fẹ́ yàrá òun sọ níjọ́ sí pé gbogbo ìbàdí ló ń tu òun o pé gbogbo ẹ̀gbẹ́ báyìí ó ń tu òun ni. pé òun ló mọ tọ́jú rí òun fẹ́ yà òun fi pé òun wá ní kó òun relax àwọn ìṣẹ̀dá ogun ọ̀run tó ń bá lè àmọ̀ṣe wéèsì náà ti fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ o ṣọ́ra tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú wọn pẹ̀lú ní wéèsì ó dangerous o mọ̀ pé wéèsì ló lọ síbi spinal cord ó yá fi lè àmúlẹ̀ kí wọ́n tó lọ ẹ̀níwẹ̀ kọ́kọ́ má bàa kó èdè egungun gbàdé eyín ọ̀kan wọ́n ní ó sì ká wọn ní eyín ó sì fi ẹ̀ṣẹ́ ní gbogbo ẹ̀ kẹwọ́n ó sì gbà wọ́n káwọn ní egungun ẹ̀ kó bó ti lọ yọ egungun ẹ̀yìn àjẹdẹ̀lẹ́ tó bá yọ egungun ẹ̀yìn ẹ̀ mí ní gbàdúrà fún ẹ o ọlọ́run torí ọmọ bá bòsì tó bá bòsì débi kan báyìí ká mọ̀ pé ọwọ́ tó fi gbáyà o ọwọ́ tó fi gbáyà o yẹn tó bá tún wá yá á lọ wò mà gbójúlé kankan pé òun ò lẹ́lẹ̀ wọ́n ti ṣá. Oh lọ lọ. wọn àwọn èèyàn wọn ti lọ gbé spirit of a sínú ẹ̀ the donkey kete kete. rò What wọ́n ti kó gbó a máa rò kéèyàn òun fẹ́ gbé ọkọ pọ̀ ó ti gbé ọkọ ẹ̀pọ̀ bí ọ̀pọ̀lọ́ that's Mr. Lọ́ba olóòtú máa pọn ìyálé ẹ̀ <laughs> àti gbogbo ọmọ ẹ̀ ó dẹ̀ nífẹsẹ̀ wọ́wọ́lẹ̀ <laughs> ìyá o ẹ pẹ̀lẹ́ o <laughs> mo dúpẹ́ pé abiyamọ ọ̀run ọlọ́run nìkan lápọ̀ bàbá fẹsẹ̀ wọlẹ̀ tó bá pọ̀ wọn ẹsẹ̀ wọn wọlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ wọn kò wọlẹ̀ báwo tí ò bá wọlé láti jọ <laughs> iye òmò yẹn ọdún kan tí ó bá jẹ́ pẹ̀sẹ̀ wọ̀ wọlé <laughs> wọ́n máa ti rójú tu ọ̀rọ̀ ọmọ tẹ́sẹ̀ wọ́n wọlé tuurutu <laughs> mélòó ló lè gbé ẹ̀yìn tí wọ́n ló ní wọ́n ti nà ẹ́ spiritually wọ́n ní wọ́n ti gba ẹlẹ́gbẹ́ lẹ́yìn so generate ẹjọ́ Mohbad ló ń tìtì lọ́wọ́ báwo ni generate kò ṣe máa gba ẹlẹ́gbàá ní during the case of Mohbad ah ah ó ga ọ <laughs> jẹrẹrẹfọ hmm. hmm. Anyway, Sister Bola, you are always at the truth side. Ah èyàn gbọ́dọ̀ ọmọ kékeré yìí ló bá jẹ́ ẹ̀bùn kan tó ṣẹlẹ̀ you know the way they are dragging the child is too much <laughs> I don't support you see in the beginning we start this justice for Mubad. you know seriously it pains me Mubad. uh, eh, Mohbad pains me just like the. Father, my baby pains me so much. I cry like a baby. Yeah. Because the guy been crying, need help, and people refuse. Hmm, Wọn in ní jẹ́ ṣe rẹ̀ Mm. Hmm pains me. I don't want to remember it. Oh, how painful. F fún wa ní now. What of fún wa ní star. Liam ò tí lè fún yàn star tó ló ní mò Liam, ò tí lè fún yàn star Why that? You use you will be useful to yourself and to the nation. Agbára alone. <sighs> Anyway, it is well. Mm. anything tó bá dẹ̀ ni wọ́n fẹ́ sọ kó wá sọ kárí o ṣé ti yé um, side of ọmọ yẹn ni mo wà kò sí nǹkan kan tọmọ yẹn ṣe tí ó bá dẹ̀ jẹ́ pé ìjà wà á ṣì ń bọ̀ ẹ violent relationship if you in the if tẹ bá wà nínú relationship ohun tí o ò bá mọ̀ pé ìyàwó àbí ọkọ yẹn àbí tó máa ń fa wàhálà yẹn avoid it check yourself ask yourself before you go into a relationship tó bá you are in nínú relationship here? talk to yourself ìtìyàwó ẹ ò bá fear? About talking about fear? tó lè fa fighting each other leading to one problem or the other tó late. terminate life yẹn avoid it life have no duplicates a lot of people mistake Loma cause a lot of things in fact ẹlòmíì gan tó ń jọ ń drive lọ lójú títì tí wọ́n ní misunderstanding wọ́n argue lọ ọkùnrin yẹn kàn bí tó ti wà ó ti lose mind ẹ̀ you know was you know story ni ó dẹ̀ ó ti lose control ó ti gbàgbé ṣẹ̀mọ̀ lane tó wà yẹn ó ti gbàgbé pé two lane ni ó kàn lọ ó kàn i mean kàn lunge to the other side ó switch to the other side of the road bó ṣe lọ mo ṣe ní accident. The wife died. òun gan ò jára ayé kò avoid it relationship people forgoes they forgive they let go a lot of people tó wà nínú relationship tẹ́ máa rí pé bí wọn ọjà tí wọn wà tí wọn ọ̀dá méjì ara wọn yẹn they do fight but wọn kàn máa fi sílẹ̀ kó má lọ di nǹkan míì. even Adam àti Efa gan gbàtàn ló lọ gbèsò wáyé do you think they are not nígbà tí Ọlọ́run wá ṣe judgement fún wọn do you think they are not going to fight there is a lot of fight calamity a lot of argument that happen between them but ààrẹ gbogbo rẹ̀ yẹn because wọ́n máa ń ṣiṣẹ́ ń gbà mí àmà ní you are the one that cause it now wọ́n rọra fún wa ní ọgbà eden ká máa jẹ ká máa mu lọ́fẹ̀ẹ́ ló fò ní sí o ìwọ ló lọ kọjá ìyẹ̀wò á ní ìwọ náà ló tètè jí náà ìwọ ló ṣe báyìí so mi ò kàn ń sọ ni omi ò sọ pé bóyá ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but I still want to ìgbà wo ni wọ́n fẹ́ lọ sí next eh, eh, court mi ò ń dá sí ọ̀rọ̀ yẹn mọ́ ṣó yẹn but ọmọ yẹn inú ẹ̀ ṣe mí gan-an. anyway Bukky hmm, Jease tó bá parí kéèsì ó máa need deliverance gan because ó ti ṣépè gan fúnra ẹ̀ ó ti ṣèkà jìnnà ó dẹ̀ ń parọ́ Paul, lèèyàn kàn yìí o fẹ́ ṣe content wàá máa wá gbogbo ilé ayé àwọn èèyàn lọ wàá máa ní olóòórùn wọn níṣe ló ń rùn ẹni tó ti fẹ́ kú there was a time níbi ìbàyìí tí gbogbo mi máa wọn tó ń gbé formation fún un olórí burúkú wọn máa ní kó máa sẹ a máa gbogbo tó bá ṣẹlẹ̀ nínú ilé mi la máa fẹ́ gbé Bukky Jesse she's really mad hmm, she's really mad ó dẹ̀ máa sọ pé òun lè jà òun lè ṣe kíní kan òun máa ń lọ lé wọn ni wọ́n fẹ́ lọ ṣe protest níjọ́ yìí kò lè jáde anyway. Hmm. Liam, it is well with you. A fẹ́ mọ nǹkan tí wọ́n ṣe mi láìkí gbogbo ilé yẹn ṣe ti dàrú kọ́mọ yẹn tún wà láyé sí kò ní enjoy àwọn grandfather grandmother like that wọ́n fẹ́ fi emblem bọ́mọ yẹn ṣe ní ògùn tó ń fẹ́ fi emblem sí lára. ayé mà níkà o anyway ọlọ́run lọ́ba adákẹ́jájọ́ tá a bá ká bá lè tètè kúrò nínú pains yẹn ẹ̀yà ara yín ní brain ẹ ti yé àtàlọ́ba jò sí o ẹ̀yà ara yín brain àwọn lọ́ọ̀yà máa ma jẹun gan sìn kò dẹ̀ lè jí òkú ọmọ yẹn padà mọ́ Mohbad is not is not coming back again it's gone forever. ẹ̀hẹ́ ẹ̀kí tó máa lọ mo rántí o mo rán kí lórúkọ pásítọ̀ yìí o aláṣọ funfun yìí náà ni kí ló pa ẹlẹ́rìn ṣé mẹ́tìbẹ̀ tán ni àbí mo rí tó ń bú tó ń sọ̀rọ̀ anyway mo máa dá wọn lóhùn nígbà tó bá yá wọn ní. Ni nígbà kan ṣúgà wọn nígbà wọn wá ní kó lọ fi owó sí ṣúgà torí pé wo let me tell you kí n sáré brief yín kí n tó kí n tó hang up. téèyàn bá tó bá ń ṣòwò tó bá fẹ́ progress o ò ní fi òwò ẹyẹ o ò ní fi ṣe friendship o fi ṣe family if you want to grow anybody máa ra ọjà ni ó máa sanwó o ò dẹ̀ nítorí pé lè jẹ́ family kó o ta ọjà yẹn ní cheap o lè ta ọjà yẹn tán bóyá ànúdá tí ó ti ẹ̀yìn wọn ò kí ń dúpẹ́ mo tọ̀pọ̀ ẹ ṣé àná pé ẹ tọ̀pọ̀ fún mi o kò máa ṣọ́ọ̀tì ni ó ti yẹn mẹ́rin but bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe máa ń ronú wọ́n máa ní à ah, <clears throat> ìyẹn tó tajà fáwọn fámílì ẹ̀ gan ó gbowó ẹ̀ pé tí ò bá dára fún ẹ mú nínú fámílì kan ṣé wọ́n máa dá wọ́n máa <laughs> yọ ẹ́ nìyà ó ti yé so ọjọ́ tá a bá máa sọ̀rọ̀ nípa yẹn a máa sọ mi ò ní mi ìfẹ́ mi ìsẹ̀ pẹ̀lú nǹkan tí mo sọ ń sìn so ìyẹn bó ṣe jẹ́ ìyá Mohbad ṣọ́ra ẹ̀ tó bá fẹ́ máa play game ẹ ṣọ́ra yín gbogbo oúnjẹ kan máa déédéé da kínní wọ́n ti ń lò yín láti each time mo dẹ̀ máa ń notice nǹkan kan anytime tó bá ti fẹ́ ṣe àwọn nǹkan kan tó bá ti fẹ́ pé attack kan fẹ́ wáyé láti ibì kan o lẹ́ẹ̀kan máa déédéé rí pé ọ̀rọ̀ Mohbad wọn kàn gbé sókè ẹni tó bá ń sponsor ẹ̀ kẹ́ ẹ ṣọ́ra yín kó má bàa di wàhálà fún yín bye for now. ẹ̀yin tí ẹ banújẹ́ lórí ohun kan bí ìkejì kì í ṣe Bukky Jesse o kí ọlọ́run kó bá mi dùn yín nínú ọlọ́run má bà mí nú jẹ́ o ọlọ́run ṣàánú fún mi àtọmọ mi gbogbo àwọn tó ń rojọ́ wa káàkiri ní ibi tí wọ́n pè pàdé mi lórí ayé wa mo gbàdúrà fún gbogbo pátá olúwa fi kú wọn ká àwọn tó máa ní wọn ò ní jẹ́ kọ́mọ wá gbádùn ọlọ́run jọ̀ọ́ okùn ẹ̀mí tí wọ́n ní kó já sọnù àwọn ìka agbègbè àti àyíká àti orílẹ̀-èdè wa ọlọ́run tó gbogbo ní àṣírí orílẹ̀-èdè wa àtìlé wa àtayé wa àtayé àwọn wa àtọ́kọ́ àti gbogbo àwọn tó fẹ́ wá fẹ́rẹ̀ ewé ìgbà àlàáfíà àwọn olólùfẹ́ mi tó ń ṣòwò owó yóò ní bàjẹ́ ọlọ́run gbé wa dìde ẹ ṣé ti gbọ́ ẹ ṣé ti ṣú ọmọ àyè títí ọtí màá ga jésù agbára wa àmín mo tún ti dé lónìí o mo sì ti wá mo tún ti fẹ́ máa lọ bí mo ṣe nígbà tí mo ṣe tán yìí eléyìí ò ní jẹ́ àṣemọ fún èmi Bọ́lá Fọláṣadé màmá wa o màá sì máa bẹ̀yìn olólùfẹ́ mi láyé àti láàyè ibi ò ní bá èmi àti yín àtàwọn ọmọ wa gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé ire kàǹkà ire kàbèjì lẹ́ẹ̀kan sí i tó bá béèrè pé ta ni ẹni tó ń sọ̀rọ̀ yìí Bọ́lá lórúkọ mi ń jẹ́ lẹ́ẹ̀kan sí i ọmọ onílù Ìkàrẹ́ Àkókó ọmọ arógun má sá àṣetèmárò àtijọ́ aláṣejù bọ́mi gbígbóná ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ akọ́là porùn kú abẹniwa jẹun abẹniwa joyè bàbá rẹ̀ hmm, ọmọ àìmọ̀nà gbé sínú àgbàdo ọmọ ọ̀run àkókò ọmọ wa ọmọ ẹkùn náà ni o báyìí fọ̀ nílé bàbá mi àwọn bá tó ṣèjọ́ lé wa ń sìn àwọn máa ń wé láwà ní we are close to God, God is the answer. God is the answer. Only God. Kò sọ́ba bí Ọlọ́run. ni. Ọba ayé gan Ọlọ́run nìkan máa bọ́. Ká foríṣà sílẹ̀. Love you guys.